àdá ọ̀pẹ́ fún ọlọ́run àti ọ̀pẹ́ fún ọlọ́m a tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Muhammad sallallahu alaihi wa ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run máa bá ànábì àwọn ará rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà wọn títí àkèyàmù pẹ̀lú àsìkò tá a sì ní kéré yóò jẹ́ ká fẹ́ mánéjì ìwọ̀nba àsìkò díẹ̀ eléyìí tí a ní ká fi láǹfààní àti sọ nǹkan tí yóò pọ̀ kọ́lọ́ńkójú wúlò fún ẹni tí yóò sọ àtàwa tí a fẹ́ gbọ́. àkọlé tí wọ́n ní ká fi sọ̀rọ̀ gbogbo wa láti rí káàkiri where is Allah when is tí mo gbà a rí bọ́dà nígbà tí èèyàn béèrè béèrè ṣùgbọ́n kéèrè ṣe bí ìbéèrè pé kí ló kọ rẹ ọkọ̀ mi lọ sí ìdáṣù kìí ṣe irú béèrè báwọn ìbéèrè tá a fẹ́ mú nǹkan kan jáde gbẹ̀yìn ìbéèrè tó fẹ́ fi ímánì ìgbàgbọ́ òdodo tó fẹ́ fi rinlẹ̀ sínú báyà wa ni. irú ìbéèrè ti ṣàìtọ́n alẹ́ ìlànà tó là tó máa ń fẹ́ kéèyàn máa béèrè nígbà tí àwọn ìṣòro kan tó bá ń ṣẹlẹ̀ even débi wípé àpáyẹ̀ kúlà rọ̀sùl wàlẹ̀dínà àmàna máàwú màtá nasrullah jẹmọ́ fẹ́ ká fara balẹ̀ tó ń tọ́lọ́ kódà nígbà tí ìṣòro bá dé ń gbà mí èèyàn máa rò wípé màtá nasrullah sọ́lọ̀ ó dí ọ̀nà wà lọ́wọ́ báyìí sọ́lọ̀ gan ti ẹ̀gbẹ́ gan níbo lọ́lọ́run gan wà gan ẹ sì sọ fún mi pé kí n máa sin lọ́run ẹ sì ní kí n ṣe sùúrù ẹ wá dúdú àdánwò ìfòòró wàhálà ìnira tó ti kàn mí èyí ó máa wá rò lẹ́mìí pé ọ̀dà tó bá ń ṣe òdodo ni ó ní láti dájú wípé kò sọ̀lọ́ tọ́lọ̀ yẹn bá wọ̀ láti kọ̀ lágbára ni ó lè fìlàbù wọn irú tẹ́sù máa ń pé táwọn èèyàn lẹ́yìn nìyẹn pé àìyàn lọ nígbà tó nígbà ṣàdá ìdí wàlùkùrùbá nígbà tó bá di wípé àwọn àtẹ̀wò ilé koko sí yẹn ìgbà náà lẹ́wà rí muslim brother tóun náà ti sí bẹ̀rẹ̀ twenty one láǹdì ọrùn incision wọ́n ti bá a sá bẹ̀rẹ̀ gidi èyí tí wọ́n fi broken bottle wọ́n fi bá a sá wọ́n ní pé tọrùn yẹn o àkùfọ́ ọ̀gò ni wọ́n fi bá a sá bẹ̀rẹ̀ sọ́rùn gbáàjọ́ máa rí bí má ti lọ kí mo mọ́ kí wọ́n dájú àbọ̀ ọ̀sà sí gbáàyà sẹ́ẹ̀ pàtó ti bókè ní o ìgbáàyà wọ́n bá sáméjì sí orí kèésì ìdébìlà tẹ́lẹ̀ wọ́n bá ẹni ṣe kí ni o kí ń débìlà kọ́mọ̀ bá fúra kó ti sábẹ́rẹ́ méje sí kí ni o àárín orí. ó lè débi pẹ́lòmíì wọ́n mú lọ sínú igbó kan yóò lọ forí balẹ̀ fóòsà kan àbí yóò lọ wẹrí àbí yóò lọ búra àbí yóò lọ múlẹ̀ àbí yóò lọ jẹ àfẹjẹ́ àbí tó tó burú jù bẹ́ẹ̀ lọ kódà ẹlòmíì yóò wà ní òòrùn pé fún orí gbogbo òṣòro tó ń ṣẹlẹ̀ sí ọ̀yẹ́ ó lé lọ́wọ́ ọgbọ́dọ̀ ṣe báyìí ẹlòmíì wọlé ọkọ kò sì rọ́mọ bí ọdún kìíní kọ̀gbọ̀n kó kò lò ọmọ olúbẹ̀ ẹyin ìrọ́sílẹ̀ kàrẹ́ olóbi ẹ̀dùn ọmọ òun yóò dùn sí lára rí tó fi lọ́dún mẹ́rin méjì mẹ́ta mẹ́rin márùn-ún mẹ́fà méjì mẹ́jọ mẹ́sàn-án mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún jù bẹ́ẹ̀ lọ abúlé tó lè tó ló twenty years ní ọkọ ọlọ́run padà fọlọ́kù nígbà tó dó wà láì yóò fi fúlá mọ́lẹ̀ kò fi fún náà lẹ̀ ọlọ́run gbàdúrà rẹ̀. ẹni ọmọ ọlọ́run pé ẹ gbọ́ nínú yorùbá àdúrà yìí wọ́n ní òwe burúkú kan wọ́n ní bí máa wá ọmọ ìgbàgbọ́ àwọn ní ìgbàgbọ́ àdúrà ẹgbẹ́ tí máa burúkú yẹn náà ó túnmọ̀ sí pé tó ọba ní o lè lo ìlànà tó tako ni o tọ̀lọ̀ tó ọba wá fẹ́ tọ́lọ̀ rẹ bá ti wá tẹ rò pé ọfẹ́ àti ọwà padà sọ́dọ̀ ta ló sọ fún ọkọ òrìn kú lásìkò tó fi yẹn bí ilé dé ni pé à ah, ẹ̀gbọ́n ìtọ́kàn ní ìfẹ̀ ìyàwó làwọn náà máa ń ṣe ìtàwọn tó lẹ́ẹ̀kì ṣe lónìí nìyẹn ìyàwó làwọn máa ń ah, nira tó tó báyìí àwọn náà sọ́dọ̀ ọmọ rẹ̀ ní ah, ẹjí ọ̀rọ̀ ọgbọ̀n bẹ́ẹ̀ ìgbà èkó gidi ẹlòmí ilé orí fẹ́ tẹ́ orí tèmi èmi ò ṣe yahoo four one nine gidi èmi ò bá tú ẹ̀ gidi ní màá ṣe ẹlòmí ayé nira fún ilé kókó wà fún ìlú sọ́ ẹni tí parí iṣẹ́ kí fáwọn ọmọ lásìkò wàyẹ́kì nẹ́kò ẹwà wọn ti dáàbò mú láti à a ní tèèyàn bí pọ́fẹ́sọ̀ ìdáàkó lónìí àwọn èèyàn tó tó lè jù bá ń lọ tí wọ́n di nẹ́kò wáyẹ́kì dáàbò ministry ministry of education àtàwọn ministry tó rí bá wọn ẹ̀ẹ́kẹ̀ yí pé ètò ṣe kí ni ó ń gbówó lè ètò tí ò gbówó lè lánàá yọ̀bà máa gbówó lè nígbà pàṣẹ yí bá fẹ́ tú ẹ̀ẹ́kẹ̀ yí báwọn ọ́fíìsì tí òjò náà tẹ́lẹ̀ yọ̀ọ́ máa ṣe kí ni ó yọ̀ọ́ máa jóná nígbà tí yí bá fẹ́ tú kí wọ́n má bàa lè tó ìdí fáìlì jẹ́mọ́ ìnira ó sọ àwọn míì ti tó burú jù bá lọ kódà ó ṣẹlẹ̀ míì di pé bàbá ọmọ rẹ̀ obìnrin wọn bá ní fẹ́ torí kọ́ wá bára bù ó rò pé àdáwò kàbẹ̀rẹ̀ sóhun ó sọ ẹlòmíì di ẹni tó bá sí pé ọ̀pọ̀lọpọ̀ tó wà nílé torí pọ́tà ń wọ́n alágídí ọ̀tọ̀ làwọn ọkọ̀ tí bá fi ti ẹ̀ ta àwọn àdéhùn ìwà pọ̀ lọ́ọ́ ìpadà nàró rẹ̀ dáhùn wá sọ́dọ̀ àwọn tá a jẹ́ student mọ́kọ́ àtẹ̀wò mẹ́wàá síbi tọ́kọ́mọ̀ láàrin àwọn student fọ́nrán àwọn àdánwò yẹn nínú mẹ́wàá èyí tẹ́lẹ̀ ṣùgbọ́n torí pé ní àwọn òbí wa lẹ́sàn àtàwọn àfáà àwọn òbí wa náà fi wá sílẹ̀ ẹ̀kọ́ ẹ̀fùn àwọn tíṣàsì wa náà fi tawhid wàlà àkídà àwọn náà fi lè wá bí bẹ́ẹ̀ kọ́ ìwọ̀nba dídàkudà ó lè jẹ́ pẹ́ lómi ìkorò pé onímọ̀ nìbò ti wà ní wa ìlú ó lè jẹ́ pẹ́ ysc lèyí mọ̀ nínú ó ti kún wọ́n fa ládàájú wọ́n wàá kún wẹlẹ̀wẹ̀lẹ̀ ysc láàrin three weeks orientation camp wọ́n kún ìmọ̀ ní ẹlòmíì wọ́n sì jẹ́ tán túútú tí òfin kankan bẹ́ẹ̀ máa ẹlòmí yóò parí ọwọ́ ẹ̀jì pọ̀ bá ń wáṣẹ́ láàrin pé àìnà wà níbo lọ́lọ́run wà báyìí yóò ti lọ fún pàtí tọ́lá ti gbé kan lẹ́yìn ìtì báyìí wọ́n ni wọ́n ló pè wà lẹ́wọ́n bá ní ó kọ rẹ̀ ó mú lọ fún mi ó kù díẹ̀ báyìí bá ní pé ah you did well you did well my friend of excellently but èèyàn mẹ́ta wọn ní amú ìwọ ló ṣe nọ́mbà four àbí ọ̀ṣun nọ́mbà three àní àmú tàbí ọ̀pọ̀ ẹ̀yìn méjì lẹ́ṣẹ̀ nọ́mbà three wọ́n wá ní kámẹ́nì kan afájáwọ̀ ṣe ìgbéró kaba sọ́kọ̀ wùlẹ̀ sọ fún èèyàn mẹ́ta èèyàn mẹ́ta wọn ni a mú àrí four seconds ẹ̀yìn méjì wá ṣe tọ́ wọn wá já wọ àbá ìyẹn lè mọ́sùn màjúmọ́ tó ti wọ̀ lọ ó lè fi tàbí ìlànà ìfẹ́ fún lọ fún tàbí mo tó bá kárùn àṣùbà àṣùbà wù ẹ̀lùmọ̀ ká kódà mo kàkà fi oúnjẹ àrò ọjọ́ òjímọ̀ wọ̀ lọ iṣẹ́ ìṣirò wọ́n ní sísọ mẹ́ta ọ̀bẹ̀ ni wọ́n máa sọ fún alóṣù tí mo ti ti ṣe ìṣirò tó ẹgbẹ́ twenty one thousand ọ̀gbá lóṣù tí wọ́n náà sì bẹ̀ ní sẹ́rẹ̀ láì ayé lè sú ẹlòmí tọ́jọ́ pé sábàbọ̀ pé pò iṣẹ́ bíúrì tó olóògbé ní oní sọ́wọ́ àti láì ló lówó iṣẹ́ bíúrì ó gbọ́dọ̀ pé ìyẹn la fi gbọ́dọ̀ gbọ́dọ̀ bí kì í yé bó ṣe báyìí ní tí mò ń sọ̀rọ̀ wí lọ́wọ́ òwe ẹgbẹ́ ìjókòó yìí àtàwọn tí ó sọ̀rọ̀ ẹgbẹ́ tó ti di. àṣàyìnà lọ ń dà ṣàdá ìtìwàlùkọ̀ọ̀bà àti pàtí wàhálà ilé kókó ìlera ìfòòró ìdààmú ìpáyíkẹ àdánwò òfò nígbàgbọ́ bá dé lọ ọlọ́run wà níbo láàbọ̀ ọlọ́run sí. àwọn bá gbogbo àwọn bá a bá jẹ́ mùsùlùmí súnà ọlọ́run lórí ilẹ̀ òun ni kádàwó ọmọ àṣẹlẹ̀ sí wa. ìjọba kí ni súnà ọlọ́run kí ni súnà ọlọ́run lórí ilẹ̀. kódà bákan wo ó fẹ́ máa bẹ̀rẹ̀ sí èèyàn sí béèyàn bá ti súnmọ́ lọ sí ni torí pé àṣájú náà sì bà láhàn alábíyá ṣùgbọ́n lẹ́bí lẹ́yẹ̀lú náà ṣùgbọ́n lẹ́bí lẹ́yẹ̀lú náà àbá ìwọ́tọ́ ọba fẹ́ ọwá àdẹ̀wò tí ó ti ọ́ ọlọ́run gan láti tẹ́ ìṣe mọ̀ bọ̀ bẹ́ẹ̀ ọ̀nà mẹ́ta làwọn àdẹ̀wò tí máa ń wa mọ̀ bọ̀ bẹ́ẹ̀ láìpẹ́ ṣùgbọ́n ọ̀fẹ́ jẹ́ni ọlọ́run ọ̀fẹ́ kádẹ̀wò òjò ò lè jẹ́ni ọlọ́run kò sí ẹni ọlọ́run ẹyọ kan ìwọ̀n àwọn tó jẹ́ni ọlọ́run jù láyé ìfẹ̀sọ̀ ẹgbẹ́ tẹ̀lé dé ìjòkè ń sáwọn àbá àtàn tara wọ́n jẹ tí wọ́n kò bí láwà ní kọ́nù tí wọ́n máa lo láwà ní kan tí ń dán tí wọ́n máa gbé mọ́tò máa káàkiri tí wọ́n lọ pé ẹ̀mọ́ wọn ní mọ́lọ́sẹ̀lẹ̀ wọ́n ní mọ́lọ́sẹ̀lẹ̀ mọ́tò bẹ̀rẹ̀ bá mọ́lọ́sẹ̀lẹ̀ lóo kèé ṣe wà bá àbí mọ́tò proud là ń sọ kèé bá àbá àbí ayé tóbi lẹ́gbẹ̀ẹ́ ìlú ákírà lọ kò sí kẹ́kẹ́ lọ àwọn ẹni ọlọ́ọ̀fọ́ class wà láì sàbẹ̀wò nìkan wọn àbẹ̀wò òfin nìkan wọn ò lè jẹ́ni ọlọ́ọ̀ká àbẹ̀wò ọmọ kan ọ̀ ẹ̀gbọ́n sábẹ̀ bí wa Muhammad sallallahu alaihi wasallam tó sọ ni nínú àdìsí àfàwà àbúrírà tí wọ́n bò kárí gbà wá ó ní bá yúrì bí láwù bí ìhẹ́rà yusuf ní ìlú ẹni tó lọ bá gbèrò dáadáa rò tó lọ bá nífẹ̀ẹ́ rẹ̀ yọ ọmọ mú mòsì bá àdánwò ọmọ kan àti wọn bá bẹ̀wọ̀ ọ̀bá kan ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ èyí ọkẹ̀ máa bẹ̀rẹ̀ ọ̀kọ́lọ́ ọmọ adúró kámẹ́tàbí ọlọ́run bàbá àdánwò bá dé kéde o tábẹ̀wò bá dé torí báwọn tábẹ̀wò wọn máa le jù àwọn ànábì ọlọ́run ni àwọn lẹ́yìn àkọ́kọ́ tó ń lóore lọ́dọ̀ ọlọ́run lẹ́yìn àwọn ànábí ọlọ́run àwọn tó bá tún súnmọ́ wọn bí mẹ́rin wá bá ti ń súnmọ́ àwọn ànábí ọlọ́run tó làtẹ̀wò wọn ọmọ pọ̀ tó. ìdí ò máa fa àdánwò pọ̀ ọlọ́run fúnra rẹ̀ ọmọ ẹ̀dán ọ̀wọ̀ nínú sọ́ọ̀tù àǹkàbù ọlọ́run sọ àbí ọ̀sọ́ wàlàyé àlàmánà lọ́hùn lẹ́bí náà sọ́dà kú wàlàyé àlàmánà kàbù. ṣé ẹni tọ́wọ́ mọ́ pé àhásìbà náà kúrẹ́dàwọ̀ twenty nine ẹ lọ́mọ láti àyà kejì

àní ìjẹ wàhálà àti ọlọ́ni èdè kọjọ́ torí wípé àwọn tó wọn afàdánwò kan wa àdánwò láti wá jọ wọn a yọ èèta kúrò lára kí ni o èlùbọ́ a yọ èèrí kúrò lára òkì òkì lélẹ̀ yóò ẹ mú lọ ẹ fi sí ẹ fi sí ẹ eléyìí o èèrí ni ẹgbẹ́ ọgbẹ́gbẹ́ pé òun ní mẹ́rin àtẹ̀wò oníkà kìí ṣe nínà sọ̀ọ̀dì kì í kìí ṣe ẹn tó jọ́sí pé ó wà sọ́ọ̀dì sí ìmẹ́ni kìí ṣe ẹn tó jólódodo ìdá kéèyàn kẹ́ máa kílẹ̀mù tẹ̀lé ìyá lè pèrè yàní tó wù máa tẹ̀lé wà ládùúgbò yín lè sìn ọkẹ́ máa ń jẹ́ ewé sẹ́ẹ̀kì tó fẹ́sọ́ rẹ̀ ládùúgbò wọn lóòótọ́ kọ́mọ pùtẹ́ǹtì wà káàkiri àgbáyé kọ́lọ pùtẹ́ǹtì amẹ́ríkà rẹ̀ kó pùtẹ́ǹtì ládùúgbò òun ní pòfẹ́sọ́ tewétegbò sẹ́ẹ̀kì ń pọ̀ pàtí tí èyí ìdáná tewétegbò ọbọ̀ bí kíni o pòfẹ́sọ́ ṣì sẹ́ẹ̀kì àlejò àtijọ́ ìyẹn lọ pé èmi ni fan olójú oògùn nítorí ọ̀pọ̀ òkèlà rẹ̀ ṣùgbọ́n ìdáà kéèyàn ò kílẹ̀mù nǹkan ó yàtọ̀ sí nǹkan yẹn ó ṣe kí ni o kó wà lára ẹ̀ lódodo jẹ́mọ̀ tẹ́tà àbáyà bí òye ẹ̀ tó wá sọ pé mọ̀mí ní ni mí mùsùlùmí ni mí ẹni ọlọ́run ni mí ẹ mọ̀ sí ìgbà pẹ́ni ọlọ́run ìgbà bá ọwọ́ adúró tí ọ̀rọ̀ ẹ̀ OPC tí ní tóun náà pé ibi ọ̀rọ̀ wá dégbò láì òun gan yọ̀dá àbù lórí báyìí ibi ọ̀rọ̀ dégbò ìkan òun ò ní wá lọ ní ìsìn lọ́jọ́ sáájú wà báyìí lẹ́gbẹ̀ẹ́ tuntun àwọn ti túùtù ibi ọ̀rọ̀ dé gbọ́dá ilé ìlú òun ọmọ bọ́ọ̀lù ọ̀jà ni kódà bó bá tó látàárọ̀ lẹ́yìn ìṣubú yìí tọ́lọ́ o ṣùgbọ́n lẹ́yìn ìṣubú yìí òun ó fi ṣubú yìí ìṣá ìkọ̀ ni o torí pé òun ò lè jẹ́ kí tọ́lọ́ ni o kó kó bá òun báyìí o ọlọ́run wa máa àsọ̀dẹ̀kú tí ìmọ̀ wọn kà àwọn àwọn àáfà ní tó bá wá rí bẹ́ẹ̀ ẹ ká ṣe báyìí torí àsìkò tá a bá ń sọ̀rọ̀ pé wàhálà kojú èèyàn àwọn ànábì ọlọ́run tó jẹ́ wúlò làázmi nínú àwọn ànábì ọlọ́run ọlọ́run dákọ̀ twenty five nínú alukoran wọ́n dẹ̀ jù bẹ́ẹ̀ hadith àwọn yẹn àwọn náà gbajúmọ̀ jù ní gbogbo ọlọ́run nínú wọn la wá yọ márùn àwọn resolute prophets àwọn ànábì ọlọ́run tó jẹ́ pé they were strongly determined they were extremely serious dedicated loyal committed to Allah tá bá ń sọ̀rọ̀ pé èèyàn ń ṣe sọ̀rọ̀ ọ̀gá làwọn mára àrùn làáfẹ́ sọ pé ulul azmi Nuhun wa qalilun kilahuma. وموسى وعيسى والنبي محمد عليه الصلاة والسلام tẹ́lá wọn lè áfù nìyẹn àwọn àdánwò wọn pọ̀ jù àwọn ní first class gbogbo ànábì ọlọ́run first ni wọn àwọn márùn ni nípa. ẹ ṣé tó dé ká máa sọ báyìí ẹlòmíì lè máa rò wípé wàhálà àtòun lọ́pọ̀ jù láyé àwọn wàhálà àti kálukú wákà fún problem i'm telling you zero point zero point zero point one lẹ́gbẹ̀ẹ́ àwọn ànábì ọlọ́run gbogbo tó wà káàkó problem ọ̀hún àwọn ànábì ọlọ́run rí sí problem ṣùgbọ́n káwọn náà lè mọ̀ pé irú tó ń ṣe gbogbo wa lónìí àwọn tó ń ṣẹlẹ̀ sí wa torí bá a fẹ́ ṣe tọ́lọ́run káwọn ṣe tọ́lọ́run kọ́ ló kórí ibú bá wa sàlàyé ọ̀sọ́ tó làǹkàbù tó àwọn kan bẹ jáàlà fitnata náà kàzábìlà fẹ́gbọ́n tí wọ́n sọ yé tó bá ti rí wípé àwọn èèyàn fara ni wọ́n fẹ́ràn mọ́ bọ́wà fún àmọ́débí ọ̀rọ̀ hijab torí náà wàhálà tó ń ṣẹlẹ̀ nínú ìlú wa lónìí láwọn kámpọ́sìsì wa òun ni báwọn ọ̀tá ọlọ́run ṣe ń gbógun ti àwọn obìnrin ẹni ọlọ́run fẹ́ lọ ìjà mọ̀ ń bọ̀ wà bẹ́ẹ̀ dídì bẹ́ẹ̀ ọwọ́ àlọ́ àwọn pọ́blẹ́mù mẹ́wàá tí mo ní mo lè tọ́nà láwọn kápọ́sì tẹ́lẹ̀ wọ́n tó ọba jẹ́ fíkì mọ́tò rí ẹ̀ lórí nígbà má lè mẹ́wẹ̀ wá yẹn ọlọ́dà sí gbá wa ìwọ ọba jẹ́ fíkì mọ̀ ẹ̀ní kápọ́sì kan àbí nígboro àbí lẹ́nu wẹ́ ìdí mọ̀ pé àpẹẹrẹ pé ẹni ọlọ́run ni ọ́ làbẹ̀wò rẹ̀ sì pọ̀ torí pé ẹlòmí ìrẹ́ ló dáàbò kí wọn ọ̀dà láàmú ṣùgbọ́n dáàbò yàtọ̀ sí kí ni o àlèṣèjá lẹ́yìn tàkàlèṣèjá lẹ́wọ̀n ẹ̀sìn wọ́n èé da àwọn kátólíìkì láàmú ẹ wá wo bí wọ́n ṣe ní wọ́n ti káàpù kiri yónẹ́jì ní Imo ẹ wá ẹ ti káàpù ẹ bí káàpù bí wọ́n ṣe fẹ́ gan mọ́ transformer ẹ wo bí torí pé àwọn náà ní mẹ́díà ẹ wo wọ́n ti káàpù àwọn mùsùlùmí ní ẹgbẹ́ kò sí dì ní ọ̀sán ṣe nínú káàpù nysc ti ń lọ lọ́wọ́ yìí wọ́n ti káàpù a lot of muslim people nítorí ìdáhùn ṣùgbọ́n ta lọ́fẹ́ bẹnu tí wàá sọ̀rọ̀ Kí ẹ̀bá ṣe pípọ̀ lọ́wọ́ nípa ìfáyé dáyé Facebook, ọdáyé WhatsApp, tó jẹ́ pé kí ìjọba ṣẹlẹ̀, àwọn náà wá ń ṣe ààrẹ̀, èmi ṣe ààrẹ̀, mọ̀ lọ́rẹ̀ 5,000, àbá ṣe ààrẹ̀, nímọ̀ rẹ̀ 5,000 tí wọ́n tí ì jẹ́kẹ̀ẹ́ àwọn náà tó ní 2,000 extra, ó lè yàn 7,000, ọ̀rẹ́ ìwọ́n náà tó ṣe ààrẹ̀, ó ṣe ààrẹ̀ láàrin 48 hours, ìfá ṣe à, èèyàn 10 million bá ti rí, kí ìbá ṣe fún àwọn Facebook, WhatsApp, àwọn náà dọ́gbọ́n ti pàrònú rẹ̀, àìmọye nǹkan ni ọ̀bá bẹ̀rẹ̀ sí wa, sí àátù kú dànù, kan tó mọ̀ pé

nígbà wọ́n bẹ́ẹ̀ bí ọ̀dọ́ we had a lot of sisters wọ́n ṣe lọ tí wọ́n lò nìkan tí wọ́n bo ojú wọn lẹ́sìn lọ. mo wá jẹ́ wò pé tí mo bá wọn sísá yìí náà pẹ̀lú nìkan ó sọ̀rọ̀ àwọn náà sí ilẹ̀ ní lọ́ọ̀kù mo wá yìí màá jẹ́ pé ah àwọn èèyàn wà sacrifice tó pọ̀ ọlọ́run ti ní àmọ́ ń bà ní ọgbà aládá yẹn tiẹ̀ ẹ mọ̀ wo àwọn èèyàn ti wà tí wọ́n ti múra ju tiẹ̀ lọ́tọ́ yẹ ká ti fáìtì fún bẹ́ẹ̀ lọ́ọ̀ fún wọn ní courage ẹwà ọgbọ́n ọmọbìnrin yẹn ṣe dúó ó dúó pé àníṣẹ́ fire for fire láàṣẹ lẹ́yìn pẹ̀lú pé easty ọmọ steadfastness tó wà fún torí pé ẹ lọ síwájú wọn fẹ́ bá ìwẹ̀ gbàgbé ẹ̀ lọ́sọ̀ wọn kí lọ sọ́mọ́ ìwọ nìkan kájọ ń pè I'm not fighting for myself alone I'm fighting for institution of ìjà tó bá jẹ́ ọmọ tó ọ̀pọ̀lọpọ̀ wa náà ti ta ẹ̀sìn àwa ti sọ ìṣòro tó yẹ kí a ti fáìtì fún fáwọn tí ń bọ̀ lẹ́yìn a ti pọ́kẹ́ẹ̀tì àti sọ́dọ̀wọ́ nígbà àwọn kèfèrè wọ́n mọ̀ wọ́n mọ̀ ìbádà rò wọ́n mọ̀ pé wọ́n ń bí ṣètò ìṣẹ́ ní ìwọ nìkan àdúgbò wọ́n fẹ́ ní wèrè lórí díẹ̀ ìwọ nìkan ara mọ́ bọ́ àwọn ní o ọ̀rọ̀ ara mi nìkan tí mo sọ ọ̀rọ̀ ìsìláàmù ni mo ṣe kí ni o ni mo sọ. ẹ bá jáde sí bàtà owó wa ti dé yọ wà fẹ́ yọ owó ẹ̀ lárọ́ lọ́wọ́ èyí àtẹ̀wò kàlẹ́kẹ̀tẹ̀lẹ̀ ọba sọ di pé oh, tó ẹni tọ́lọ̀ bojú mi rí o torí pé mo lè dáàbò ẹni tọ́lọ̀ bojú mi rí o torí pé mo dáàbò gbàgbé ẹni tọ́lọ̀ bojú mi rí torí pé mi ìbò mi lọ́wọ́ yọba ní ìtì ẹ̀sìn lọ́lọ́ nǹkan mọ́ gáì ní wà máa ṣe ní ìsìn tọ́ọ̀tì kan mo fẹ́ máa ṣe láì ó túmọ̀ sí pé èyí sẹ́ni ọlọ́ ìyẹn la ti gbọ́dọ̀ gbọ́ yẹ pé bá a bá ṣe jẹ́ ni ọlọ́run sí làdánwò wa ó gbé kí ni o àfà tó ọba ti ń súnmọ́ ẹni ọlọ́run báyìí tí ọlọ́run ti ń súnmọ́ kúrò àní àti sóun náà Fájọ̀wó ìbá àjọ tẹ́lẹ̀ máa rí bí àtẹ̀wò láìpẹ́ yìí. Èyí ìsábà sọ personal life mi ní lecture kẹ̀kẹ́ ń sọ méjìlá mẹ́ta fún ọ lónìí. Torí wọ́n lé ìdìmọ̀ tọ́pìkì. Ọmọ pé wà láyé ọlọ́run máa bẹ̀rẹ̀ yẹn wò. Ọmọ wa bẹ̀rẹ̀ náà kọ́ lọ́jọ́ ọba. Àbá èmi á máa fẹ́ sun ẹ̀jẹ̀ níjọ́ mi ọmọ wa rò pé tẹ mo sáà tó ń sọ mo fẹ́ má lè ní ọ̀sá ti ìbàdàn èèyàn lè sọkún tàbí àwọn òbàdàn àlejò àtọ́là náà sọkún

àwọn ẹran sọkú ẹ̀yẹ fẹ̀yẹ tó ẹkún lọ́dún tẹ́lẹ̀ fi ọdẹ kọmẹ̀ lórí Facebook inú jẹ́ǹdì ń dò pé sí màìlá àmọ́ onímọ̀ làwọn láti ọmọ sí àìrán lórí ọ̀gá ah, àbá ilé nǹkan sẹ̀yìn èèyàn yìí ẹ̀rù pẹ̀lú àwọn ẹran tó wọ́n gbá kádà rà ní ẹ̀yìn fẹ́ yí pé ẹ̀tún yà ẹlòmíì tó bẹ́ẹ̀ tọ́bẹ̀rẹ̀ lọ́rùn ó tó yà bẹ́ẹ̀ fi ń sọ ó tó yà fídíò rẹ̀ tẹ̀kìdì irú àlọ́ ààrẹ àkọ́dà sẹ́fà yóò mọ àìsíṣẹ́ ní pòṣù ìtò ìfòbíta ó inú ti yé ń dùn sóòrò pẹ̀lú ẹran dùn ọlọ́wọ́ apá ọmọ ẹ̀jẹ̀ náà ọwá lóòrùn ìsìlámù anábìwà Muhammad sọ̀rọ̀ ọmọ méjì lànàbí àsàlàmì ìyá wa Khadija òun lórí ọmọ mẹ́fà arábìnrin máa rí ìyájú alẹ́kìbòbíyà òun ló bí Ibrahim ọjọ́ ọmọ méje àdánwò méjì ni mo fẹ́ yọ ń bi ìtàn ọmọ òsì ọmọ lára ànábìwà Muhammad sọ̀rọ̀ ànábì ọlọ́ọ̀ márùn-ún màá sọ̀rọ̀ láti kọ́ ànábì àyùbá àtàwọn ànábì kọ̀ọ̀kan ìwà bọ́ bí sáà lọ ábùkì wàhálà ń bẹ fi sùúrù nígbà tá ti parí. nínú ọmọ mi ṣe àlọ́ àbálà mẹ́fà ló kú lójú ayé wa Muhammad wà ẹni tó bá bí ọmọ méjì tí kìíní kú ìkejì kú ìkẹta kú ìkẹrin kú ìkarùn jẹba kú. àjẹtọ́ bá délé àfa ó ṣe kí ni o orí di irú dé gbogbo nǹkan yóò lọ lọ́run náà ni ọlọ́run àfa ọ̀yẹ́ fẹ́ fura o ó lọ́mọ méjì tó ti kú báyìí o sí èdè pé tàlejò ń fa nǹkan sí èdè àwọn afẹ́ ẹgbẹ́ yín náà tawọ́ sí yín ẹgbẹ́ ní onímọ̀tẹ́ láǹdé wá sí èdè pé ẹbú ẹ̀nìkan sẹ́ẹ̀kú páńpọ̀ sẹ́ẹ̀kú bàbá aláwo ọmọ yín ilé iná tó ti pòsàn lẹ́ẹ̀kú jama sáàjẹ̀ lọ́pọ̀ ọmọ ànábì wa Muhammad bin sallallahu alaihi wasallam ó sún wo lọ́pàá tánàbì tá ń bàbá aláwo tó ta ló jọba aláwo yẹn dá ọmọ méje nàbàbí àsálàmbí wọ́n sì gbè mẹ́fà fún nínú ọmọ ọma ọ̀sẹ̀ ede yà wá Fátímà nìkan àwọn àfáà awọn díẹ̀ ní Fátímà náà lò àbásíkò díẹ̀ lẹ́yìn bàtà nàbí àsálàmbí kó tán nínú ọmọ òun ní yìí àwọn ọmọ méje arábìnrin máa ń rí yàtù òun bí ọmọ mélòó ẹ̀yọ kan ọmọ kan náà ní yìí ànábì wa sàn kan sọ̀rọ̀ láàrin àṣàlà. ìyàmọ́ ń bọ̀ fẹ́ púpọ̀ alákọ̀ọ́kọ́ ká sọ pé ábì ah, ọmọ kan tó lè bí náà ni ọmọ kan tí Maria ìbí náà lọ yìí ábì ah, wọ ọlọ́run kì í sọ ọmọ alákọ̀ọ́kọ́ tí ó kúrè ẹ fún wọn lọ bẹ̀ pé ábì ah, wọ ọlọ́run nínú àwọn tó tún jọ́kùn òun ló tó fẹ́ kú yìí ẹ kú ní tùmọ̀tẹ́ ẹ bá lè fún àbí wa sàn kan sọ̀rọ̀ láàrin àṣàlà àwọn ìsàbẹ̀dì wà láàtà yàrá òfin lọ́la àbẹ̀dì wà náà tó ń sokó Adébí ní kí ni, ìmọ̀lá ìmọ̀ bẹ́ẹ̀mà. Fẹ́rí ojú mi bẹ́ẹ̀ wò yìí, wà láyé ojú dáadé ojú sòkó. Ìbànújẹ́ dé. Bákan ọkàn mi bẹ́ẹ̀ wò yìí, ọ ń bà mọ́ ń banújẹ́ gidi, inú mi ń bàjẹ́, inú mi ò lọ kankan. Ṣùgbọ́n o, wà lánà kúlù, ilá máa yúrí ní yọ́rọ̀ náà. Ṣùgbọ́n o, bá bá ń sọkún, a máa ṣe kí nínú òwe tó ń bàjẹ́ tó gbé òní sọ gbólóhùn bú àmì sọ nǹkan kan jáde lẹ́nu àfi tó bá ọlọ́run nínú ibi tó pọ̀lọpọ̀ wá ti fẹ́ẹ̀lì yẹn where is Allah where is all. nígbà pàtó wọn wá dé àwọn ọmọ ẹni ah ọlọ́run dé ah! kọta lánàá kódà ń jẹta ah! Ah! ọlọ́run

gbogbo àgbègbè àti ìgbàgbẹ̀rẹ̀ tó lórí pẹ̀lá ìrìn lọ bá wọ́n lọ́wọ́ Adébí bí ọmọ méjì mélòó ló kú jẹ́ máa Ibrahim wá kú wà lọ́ọ̀yà àbí ìsọ̀kọ́. Ìbànújẹ́ lè wà fún òyìn pé á ìwọ ọlọ́run ìsọ́ọ̀dì ni ló kú ọba yìí. Ìwọ ọlọ́run èmi làbẹ̀wò bá ìṣẹ̀lẹ̀ sí. Àbọ̀ ẹbí wá lè bàjẹ́ ọ̀gbọ́dọ̀ mọ́ tó di ọlọ́run nínú tí bá ọ̀bẹ̀ láyé tọ́lọ̀ bá ní ká kí àbẹ̀ ẹgbẹ̀ dànù kọ́ lọ́rọ̀ kan pé ló sàárè àdúgbò gbọ́nà lọ́kọ́ tó bàbí àdúgbò kan tó gbọ́ lọ́nà anábì sun ẹkún yes or no ó ní wà lánà kúlú ìlànà yóò di ọba ah, ṣùgbọ́n àní sọ ọ̀rọ̀ ọgbù ọ̀rọ̀ tó yọ ọlọ́run nínú láàmà sọ ànábì tó wá fi hàn pé wà láì náà mi ń bàjẹ́ wà iná bí fi rọ́ kíkà yá ìbọ̀rọ̀ yìí lámàzùmọ̀

kí n má dánwò kejì jáde ìwà léèkì ẹ̀mọ́ tẹ́mi náà ti ẹ̀sùrẹ́ǹtì tó yóò mọ̀ pé ìbádánwò bá dé àfà ìyẹn lè mọ́ lórun sùn sísẹ́ẹ̀mù lè dàrú ṣùgbọ́n ọ̀gbọ́dọ̀ sí tí ó bí ọlọ́run kọ́lọ́dé a máa pa. àbẹ̀wò kejì tó wà ń bẹ̀rù ànàbí àsálàm níyàwó mọ́kànlá àwọn yòókù òbí fánàbí sọlọ́gbà rẹ̀ sọ́gbà. gbogbo ẹ̀yin sísà tẹ́lá bí wọn lọ ọlọ́run bí ẹ máa bí màlúbàríkà o ẹ̀yin gọ́dá àti alábi ń fẹ́yàwó ọlọ́run jẹ́ ká máa bímọ o wọ̀láì alábi tọ́lọ̀ ti máa ń dá yímọ́ ilé ìyàwó òun ni kíyàwó ọmọ tètè rọmọ bí àdánwò ìṣòro ni àdánwò lè dé ìdí ń lè ń kẹ̀mọ́ tó nínú ayẹ́sùn rẹ̀ fún ara mi tí wọ́n nígbà ní ìfẹ́ ìrà sọ̀rọ̀ tí nǹkan ọ̀bá ti ọ́rí òṣèlú bó ṣe máa rí àwọn tó bá ṣe rí ni wọ́n mọ̀ pé wàláì àdánwò ni téèyàn ọ̀bá dúró déédéé tí máa ń nílé ní pọ́blẹ́mù kémi ò tó bí fourth child di ní ìjọ after seven years of marriage after seven years of marriage. ọmọ tí mo sọ fún ọ yìí téèyàn rò pé ẹ̀sìn gbogbo tẹ́sí eléyìí no medical issue no bla bla ọ̀dà ká máa bẹ̀ lọ́ọ̀lọ́. àáfà seven years ìgbà kan mo lọ́mọ ìyá àti ẹgbẹ́ ten years mo ló ní fifteen years mo lè tó jù bẹ́ẹ̀ lọ ẹ wá máa gbọ́ mi o fẹ́ẹ́ rí yíyá àtúngangan kan problem bí kò ṣe àdánwò téèyàn ẹ̀ kàńtà láàrin yíyá sí ẹ màmá ìyàwó ni dé ń jọ́ kan lápẹ̀rẹ̀ bàbá kan bẹ́ ńlá o bàbá kan bẹ́ ńlá èyàn máa tẹ́ bá bẹ má o bàbá kan bẹ ní jẹ̀bù bàbá kan ilé ìsàlọ́wà fẹ́ẹ́rí yọ́ kẹ̀kẹ́ gbẹ́rẹ́ bí ìṣe náà ní yọ́ sa níbi ojú ara yọ́ sàyàwó náà bí ojú ara tẹ́ bá ti súnmọ́ ara yín kó báyà fún òní àbá ètò lẹ́kọ̀ọ́ fẹ́ ṣíríkù yóò sẹ́lú tí ṣíríkù àkọsí lálàálì ní àbí jama ẹ̀yìn lẹ́sìn wọ́n yóò bọ́ tí wọ́n náà lọ gbójú ara lẹ̀ kan sọ ní bẹ̀rẹ̀ ṣàìtọ̀ níyà jama sẹ́ gbọ́ mi yé akúmọ̀ bẹ́ẹ̀ ní lọ aṣọ bàbá gbé ìmọ̀rin ti yípo ẹ̀ ní lọ ẹnu tó àti aláǹgbá adárípọ́ mẹ́ta ẹ wà jókòó ẹ máa fi mu ẹ̀kọ́ láàárọ̀ tẹ́lá ti afẹ́ mú ẹ wà máa ní kinní kan iwájú ní pẹ́pẹ́ yẹ kọ́ máa sí ẹ̀yìn ní kinní kan kọ́ máa sí lónìí kọ́ máa ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ ẹ máa yọ̀ máa mi ṣẹ̀ṣẹ̀ṣẹ̀. àbá sọ́kọ́ pàkó òbí lọ bàbá àjẹ̀bú àtìjẹ̀sà wọ́n tó wá bọ́ ọkú sí kúrò àná kéde o inú yàrá pété ẹ bá ti lé fi kinní ń fọkọ̀ báyìí ìwọ àtìyàwó rẹ ẹ lò ní

Ah, so ma tán eh, èèyàn tí ẹ̀yà ọ̀rọ̀ pé ǹjẹ́ ṣíṣe mẹ́díkálì ṣe ti wò spiritually ǹjẹ́ kọ̀ọ̀sáàtì lánàá kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn nílẹ̀ kéèyàn mẹ́wàá bá wa bọ̀ mẹ́jọ ṣíríkù ni wọ́n introduce sí ọ ìwọ lóògùn òdede pé na tọ́lọ̀ wọn fi fún mi lọ́mọ ní o ní alhamdulillah kí lọ́nà sí ọmọ alákọ̀ọ́kọ́ ní bí alókòsù mẹ́ta ìkejì tó gbogbo ọmọ alákọ̀ọ́kọ́ àti ẹlẹ́kejì ẹni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ where is Allah where is us gbogbo àwọn tí ń bẹ lọ́wọ́ ọlọ́pàá ní fún ọlọ́pàá àbá wà láì sọ́ra wà sùkùn yẹn tí Yorùbá yìí ti bímọ ìmọ̀lúbi ò nílẹ̀ Yorùbá yìí àdánwò ni ọ̀pọ̀ àdánwò pé wọ́n máa ìbànújẹ́ tó bí kó wá máa ń pọ̀ lórí dákúrẹ́ kọ́lọ̀ ọmọ ìgbàgbọ́ ẹ̀yìn obìnrin o kọ́mọ ìgbàgbọ́ àtàwọn ọkùnrin náà tó ní bẹ́ẹ̀ ni àáfà ẹ̀yìn lójú kòkòrò ẹ̀fẹ́ kejì ẹ̀fẹ́ kẹta ẹ̀fẹ́ kẹrin òun ò lè fẹ́ méjì mẹ́ta mẹ́rin pọ̀ obìnrin ọmọ tọ́gbìn náà darí nígbà sóṣà rẹ̀ báyìí ìbànújẹ́ dé káàpù ọlọ́run tó fi wá lóṣù ọkàrí pé ìyàwó rẹ̀ òkílẹ̀ ń lé tẹ́ ẹjọ́ fẹ́ yín ìgbà tó ọba délé lálẹ́ báyìí ìbànújẹ́ ní ògbè pọ̀ lójú torí pé láàrin àárọ̀ àlẹ́ tí wọ́n ti ó ti di menstruation bí ah, ojú òsùn dúró lóṣù yóò gbómi òdì máa bá ń jẹ́ lóṣooṣù ni kọwa tó ìmọ̀ àwọn míì tí wọ́n máa ti ní ṣe yẹ̀yẹ́ kẹ́ rẹ̀ nínú ẹgbẹ́ owó nǹkan náà súnà súnà súnà súnà nínú ọjà wọn sì lóyún wọn kọ́ àtàkì ẹ̀mọ́ pé àyè lè ṣe ṣírìkù ní kéde o èdè lágbàjáwò lẹ́yìn ìdí wọn àtúmọ̀ lọ ọ̀jẹ̀bù àtúmọ̀ lọ sí Òṣogbo àtúmọ̀ lọ Abẹ́òkúta ó ti lóyún náà ó ti lọ sóṣù ọ̀sùn Òṣogbo ó ti mú omi Òṣogbo báyìí tíjà olóṣogbo gbẹ omi lé lórí báyìí ó ti tọ̀tẹ̀ ní kò mú jẹ ìwọ́n náà wà máa fáwọn kan túmọ̀ àáfà ọ̀ gbọ́dọ̀ fi ṣe lùkù ẹ tún wá máa wo gbogbo ibi tó ń bọ̀ ọ́ sọ̀rọ̀ sọ àbá nàbì alẹ́sẹ̀ gbogbo ìyàwó ẹ̀ ló bí ma méjì ló bí ma nínú méjì tó bí ma nínú méjì mélòó ló mú jà máa tí mo ti ń bọ̀ ọ́ sọ̀rọ̀ mẹ́ta ló fi kúrò àwọn ọmọ mi mo lùsì ọmọ méjì ìjọ kan ìdí mo tún ṣe lè máa mú jànáza ọmọ méjì wọn kú jọ kan náà èmi náà mo ṣe lè máa mú ara gbé wọn lọ sí tẹ́ àṣìṣe wọn tó ìlú oṣù màjúmọ́ mọ́ kàn wò ní pé àbọ́kọlọ yìí ti dààmú ni àbí nǹkan kan ti kó mọ ọpọlọ yìí ọlọ́run jọ máa ń kó àáfà ẹlòmíì ló jẹ́ pé tọ́ba jẹ́ omi omi nílé ìyá òní tọ́mọ ìbá kù torí pé obìnrin tó máa fi ìlú dùn ọkùnrin lọ tó lóun lóru oyún kò dìbí jẹ́ oṣù mẹ́sàn-án ìwọ́n bá wákà sí ìka ìwọ́n bá wà jẹ́ ẹ̀yìn bá wà jẹ́ ẹ̀mọ́ reality life ẹgbẹ̀rún kéèyàn fẹ́ yàwó sẹ́ẹ̀sì kẹjọ ẹ̀jẹ̀ ìṣẹ́ ẹ̀mọ́ lọ títí tí fẹ́yàwó bá dé lọ́pọ̀lọpọ̀ ẹ̀yìn ọ̀dọ́ pé ìwọ́ ọ̀sẹ̀ ẹ̀ lájọ́ lórí ibẹ̀ òkè márẹ́jì níbẹ̀ ó sí bọ́ ló gbé negative side of marriage ayé oṣù mi afá gbogbo dáàbò bí wáyé tó rẹ̀ sí àwa tá a tẹ̀sí bí ẹ̀ wò àmọ́ bí mọ́mẹ́ǹtì yẹn ṣe máa rí láàrin èèyàn tó lọ wá rí bẹ́ẹ̀ tó wà lóòótọ́ lọ́ọ̀fá yóò bá bọ̀ pé bí ẹ̀tún wà mọ́ yóò bá o wọ́n ti rí bóòlù báwọn tó ṣe wà bí ọkùnrin ò tó bí ọkùnrin ò tó kí ni tẹ́mọ bá pè ní lọ onídìkú ò ṣe ṣe irúkù náà nìtúmẹ̀ bí ọkùnrin ò tó kí ni bí ọkùnrin ò tó mọ̀ sáà kárò àwọn ọkùnrin ti fi rọlẹ̀ wọ́n ká káàkiri jọ ojúmọ̀ mọ̀ bá wọn lé lọ́ọ̀dẹ̀ mọ̀ ó dé bàájú sọ ọkùnrin tí òkú tó ná pé kí lọ bẹ́ sí òkú ilé tí ọkùnrin tí òkú àbí kí òkú àwùjọ lọ kí n jábọ́ àbí kí nìsọ àbí kí àbí kí Niger Delta àbí kí ìgbòkó aráàmù kí nìsọ bí ọkùnrin ọmọ sí ṣírí ń kan kò gbé kan sọ́rùn wọ́n bẹ́ẹ̀ máa náà mọ́sálásí wọ́n so bàǹtẹ́ bàǹtẹ́ gidi náà so wá mọ́sálásí ah tí ọkùnrin ò bọ̀ èdè ní lẹ́sìn máa mú tí bàbá tí wọ́n fẹ́ pa ní wọ́n sì sàfihàn àwọn olóògbé àwọn àfáàtẹ̀ ẹ̀wọ̀ yẹn torí màmá wà láì wọ́n ṣe sí ìwòsàn àwọn mọ́ màkán nù wọn láwọn lẹ́gùn tó àìkó sọ fún amú rẹ̀ bí ah wọ́n fẹ́ pa òun ni wọ́n kó wọn wáyé àwọn tó lè jẹ̀mọ́ àmúlá wọ́n sì hàn léèmọ̀ àwọn àfáànù táwọn fẹ́ gbé àfáànù àwọn alùfáà làwọn ilé mùṣìríkù nínú àwọn tó ń jẹ́ kí ṣíríkù ọmọ kọ́ máa lo òkè nílẹ̀ Yorùbá àwọn àfa àjẹkànnì àwọn àfọ jálàbì wọ́n wà náà àwọn tó ẹgbẹ́ wọn promote ṣíríkù I'm telling you èyí nǹkan wà sí wa tòní o àìmọ̀ wà ìndà ṣàdáì wà lùkùrùbà àbá àrẹ́bì witness eléyìí o ta lọ bẹ̀rẹ̀ ọkọ̀ wọ̀ kẹ́rì twenty percent rẹ̀ bí àyè bẹ̀rẹ̀ àbẹ̀wò ọ̀nàmọ̀ bẹ̀rẹ̀ àbẹ̀wò tọ́lọ̀ àgbọ̀dọ̀ jẹ́ abàdà àbàdìjà ọlọ́run jáde láìláì ẹja tó wo méjì sí ní fámílì ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìyá wa Aisha àròbí àlàáyà ara ń tọ́sí àwọn èèyàn máa pọ̀ àwọn àgùntàn Israẹli ká máa tẹ̀lé àwọn alátẹ̀wọ́ ẹni ayé ẹgbẹ́ wa ẹni kìnnì kan ṣe ẹgbẹ́ wa ọ̀rọ̀ pọ́fàtì ọ̀ǹgà ebi ń pa láyé Nàìjíríà wà àfà ìyà ń jẹ wá nàìjíríà ẹ̀dà dẹ́dà ìyà ń jẹ wá ìyà àwọn tí telling you ìyá wa ń ṣàwọn àgbà àdíìsì wa ibẹ̀ ẹ̀sìn mọ̀ pé bẹ́ẹ̀ bá fi súnmọ́ lọ́n tó làbẹ̀wò ọmọ olódìdí oṣù méjì odidi oṣù àwọn ẹ̀rọ mọ̀tàkàrẹ̀ odidi oṣù méjì kárí fifty nine or 60 days tó bá jẹ́ thirty thirty days ó ní bí oṣù méjì èéfín èrú tuẹ́ àwọn ìdáná oúnjẹ nínú ilé wa Muhammad sallallahu alaihi wa bá kí náà máa ń jẹ èso dàbínú àti wàrà ẹ jẹ́ kí analyze àdìsí sẹ́ẹ̀mílẹ̀ Yorùbá a ní àwọn oúnjẹ first class aláwọ̀ second class aláwọ̀ oúnjẹ pass nílẹ̀ ìgbàlá ni pé à ah, ìyá ara bíbí ẹ̀dá náà ni akẹ̀kẹ́ akẹ̀kẹ́ àjápa náà ni ẹ̀yin tẹ́ bá jẹ́ tí pípú yorùbá pẹ̀tẹ́ tí wọ́n ti àjápa ẹgẹ́ bí nìyẹn ìtumọ̀ ní pé kéré tó ń jẹ fọ́ kíláàsì láti ké ní o ńlájẹ bíi páàsì nu ṣùgbọ́n ẹgbẹ́ pè ní páàsì àbá àwọn aláìsí yẹn bá jẹ́ yọ́ láàgbọ̀ nẹ́tíwọ́ọ̀kì ọwọ́ àbá ilé bù inú rẹ̀ ó tóbi á ọlọ́ àjápa iná ránṣẹ́ àlá kọ̀ǹkọ̀ṣàn láti kọ̀ǹkọ̀ṣàn kọ̀ọ̀kan tu kọ̀ǹkọ́ṣọ̀ tọ́tọ́ tó bá jẹ́ yóò tẹ́kí ní o yọ láàgbọ̀n àti kọ̀ǹkọ́ṣọ̀ àtàjápa èéfí òru tuẹ́ nínú ilé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kí ni wọ́n ń jẹ èso dàbí náà àti tó lè yé wa ní káfíwé bíi fúrádé ìnáná ẹ bá gbélé Haúsá ó kí èdè ní níbi alágolo bá ń tẹ́yìn mọ́ yìí àwọn èyí tí wọ́n ara fún lára ẹran sẹ́yìn báwọn lágbáwá torí pé jẹ́ fáàkì nílẹ̀ wọn ara táwọn máa ṣe iṣẹ́ farming tó kún ká máa rí àrùn of animals ẹ jẹ́ kí n wá aṣọ tó lè yé yín jù ẹ jẹ́ ká lo kóró àgbàlùmọ̀ sẹ́ẹ̀pẹ́ táwọn ọkọ̀ lọ́dọ̀ nínú àwẹ̀ náà máa bá lẹ́yìn àwẹ̀ lórí ìjẹta mú náà àbájọ pé ẹ jẹ́ ká yọmọ àwẹ̀ kó èso kóró àgbàlùmọ̀ èdè tí mo máa lọ bá jẹ kóró àgbàlùmọ̀ fíìkì ní ọ̀jẹun mo ti jẹ àgbàdo tàbí ìlòkò rí àgbàdo mẹ́tàlá àgbàdo àbòdó ọmọ ń mo ti jẹ ilé èdè ìsàmójẹ mẹ́tàlá. àbá kí kan wá fún mi ní àgbàlùmọ̀ mẹ́wàá kí wá ya kí n jẹ èpo rẹ̀ mọ́kẹ́ mo kóró kóró wà mo jẹ kóró tù mo wá jẹ kóró mo wá mo fúlábẹ̀

níbi fún òní oúnjẹ àríkọ́jẹ́ orí oríṣi oúnjẹ kan ní gbogbo wa ìjẹ ọkọ̀ bíríìtì two months ìjọba àdánwò ní kan ẹ̀yin sísà mo fẹ́ lórí máa ń yìn torí ọ̀pọ̀lọpọ̀ onímọ̀ ẹ̀ di lọ́la àwọn tó jẹ́ náà wà lórí bá a ń sọ̀rọ̀ tó bá bá àfa rẹ̀ ó ń ṣiṣẹ́ pẹ̀lú ilé iṣẹ́ kan wọ́n ọ̀dọ̀ kèézà sáàfó jálàbù kèézà àbá àfọ́rá mẹ́ kèézà àbá àtò ní fọ́tọ̀ ní kọ̀mùmí sálárù ní kádà ní gbogbo ọ̀sẹ̀ ní ayé ẹ̀rọ gbélé lórí lẹ́wọ́n dọ́gbẹ́ sí làbá ní pé pọ́ kúrò àgbàlùmọ̀ ìlànà mo díẹ̀ lórí àmúlẹ̀ sí o á lọ sọ àbá àbá rò ní gbogbo kúmọ̀ ẹ̀rìn bínú ìbẹ́pẹ́ mo rí pé ìbẹ́pẹ́ tó wà ní ibi ilé ẹ̀jẹ̀ wa mo bá ní fún mi ìbẹ́pẹ́ kan bẹ̀ ọlọ́ọ̀bá ni wọ́n ní kí n ká ó fi ti pọ́n láàjẹ́ lálẹ́ yóò ìbẹ́pẹ́ àgbàlùmọ̀ náà lámọ́ láàárọ̀ àtọ̀gbẹ́ náà ni ó tó dijọ́ kejì lórí pé tó fúnmù kọ́lọ̀ ọba lórí o gààrí gan tí mo jẹ agolo gààrí gan àmú ọlọ́run mo ṣẹ̀ lọ bí sẹ́ni o ẹ bá tó mo gààrí olórí o alẹ́ o fúnmù sẹ́wọ̀n tó gbé tọ́lá kì fóònù rẹ̀ tàwọn ọ̀rẹ́kùnrin ní rí wà láyé ayé ti bẹ́ẹ̀ ń sú wa àwọn ọ̀nà kó alẹ́ ọ̀nà tí a bá rí bá bá àmúwálé ìbẹ́pẹ́ ní àárọ̀ ìgáàrí ó mú kalẹ́ àgbọ́dọ́ mú bọ̀ kí ẹgbọ́dọ́ agbọ́dọ́ jí o ó ti bẹ̀rẹ̀ sí ní sọ́jọ́ kí àwọn obìnrin kan tó ní problem lásìkò social media yìí wọ́n máa wá sọ̀rọ̀ owó lórí internet bí ẹni tí gbogbo ìyá ti jẹ wọ́n pa ọkọ̀ wọn ní financial challenges they can't even be patient for a month. mo lọ sí lẹ́tọ̀ kẹ́kẹ́ ní ọ̀rọ̀ nígbà Arẹ́gbẹ́ṣọlá tó jẹ́ gómìnà lọ́sùn state wọ́n wá sí question kan sí mọ́tò this is a very silly question ìyàwó kẹ́rù kò lé torí pé ọ̀sùn state government ti jẹ àwọn workers lówó ń gbà yẹn ọkọ̀ kiri kò lè sọ́sọ̀ fẹ́ kàn mí ìdí ẹ̀mú wọn wá lé ìyàwó sí kẹ́rù kò lé eléyìí ò ló jẹ́ ìyàwó gidi èyí ò ṣe white material òdodo ni pé àbẹ̀wò máa ń tẹ̀lé lọ ṣùgbọ́n ilé táwọn olóore bá dẹ̀ bí wà wá sáà tó bá bàánà bí ní sọ́rọ̀ láàrọ̀ sálà alójúdí oṣù méjì èéfín kòrò tuẹ́ wọ́n ṣe àjápa wọ́n ṣe kọ̀ǹkọ̀ṣẹ̀ wọ́n tẹ̀bà wọ́n sọ bẹ́ẹ̀ lá nílé ànábì wa Muhammad sọ́rọ̀ láàrọ̀ sálà for complete two months àwọn ìyàwó ànábì lè sùúrù wọn kò jáde nílé ìjàmọ́ ìṣòro ní àbíṣò òrùkọ́ ẹ̀ dámi lóòrùn tẹ́kẹ̀ẹ́ sàgbẹ̀wò mo mú díẹ̀ wà bá lára ànábì sallallahu alaihi wasallam tá a bá bọ́ sínú ìṣòro dáwà tápà ní ìpínlẹ̀ lọ́bọ̀ ẹgbẹ́ bí wọ́n ṣe sáwọn tó lẹ́kọ̀ọ́ ànábì ní ká sọ ni sáwọn tó fẹ́ da ẹrọ̀ pọ̀lẹ́ lórí ní ká sọ ni sáwọn tó fún ànábì lásọ lọ́rùn òun ní ká sọ ni nítorí tọ́lọ́ nìkan àbáwọn kò sí ìtòkó torí ẹ̀ ìṣòro ọmọ get out of my class wọ́n ṣe fi fi ọ̀pẹ́ ṣé torí pé lẹ́tọ́ àní ọ̀fà àgùnbọ̀n rẹ lọ́wọ́ àdìsá àtẹ̀wò obìnrin kọ́mọ̀ bàbá bọ́ kíláàsì rẹ torí pé kọ́ọ̀sì lẹ́jọ́ ọlọ́kọ ní tọ́wọ́ dẹ̀ fífọ́ ní bọ́ọ̀sì bọ́ọ̀sì lọ́jà fọ́ kíláàsì rẹ wálẹ̀ àìlétò àfà máa pẹ̀lẹ́ o bàbá fọ́ kíláàsì ẹlòmíì torí pé ọ̀fẹ́ kan rí léèkì progress ẹ̀ mẹ́sìn already kò sacrifice ẹ̀sẹ̀ fún kíni o progress ilé ayé tọ́wọ́ bá jùlọ mi ní àtìmẹ́lù alẹ́ òní ni ibù kò rò pọ̀ àti ibù parí ìyàtọ̀ ń bẹ láàrin àfàádà wá ṣàhádà èèyàn lè sì gbìyànjú kó fi ní ṣàhádà kó fi ní certificate bẹ́ẹ̀ àfàádà success ọlọ́run ni máa ń pọn certificate lè jẹ́ sábà bí ẹ̀ níjọ́ mi ó sì lè mọ̀ jẹ́ sábà bí ẹ̀ torí náà gbogbo ń tà ń sọ yìí lànàbí wa Muhammad sallallahu alaihi ló ṣe kéde o ìlọkojú wàhúwá mínà ní ulùlà áfù ẹgbẹ́ akọ́sílẹ̀ àlọ́bí wa Ibrahim alayhi salam torí àsìkò ní òfin sọ láti ti náà lọ́pọ̀ àlọ́bí ẹyọ kan mọ́ fẹ́ lòdì ọ̀rọ̀ rẹ̀ bí wọ́n ti fẹ́ sọ mo rò ta ló bẹ

ọ̀pá ọmọ wọn torí tó lọ́ọ̀ tó ṣe náà ni àbẹ̀wò ni àbádẹ̀wò kọ̀ ọlọ́run wá ní kó ná yá náà rù fún ní bàrídà wọ́n sàlámà àlá ìbẹ̀rọ yìí mà ìwọ ẹbí ẹ̀ nínú ọ̀pọ̀ ìwèrè pálẹ̀ Yorùbá ọkọ̀ wọ́n ní pé àtẹ ẹ̀mẹ́ni náà fi ń jó àti òrùn ní kéde àwọn bọ̀tà máa ní ọ̀pá náà lò ìwọ́n náà lò ti rọ́pọ̀ ìrọ́lẹ̀ gbélé ọlọ́ wọ́n á ní tọ́lá ti fẹ́ lu ọ̀sẹ̀ ọmọ àtẹ̀mẹ́ni náà fi jó àti òrùn fi hàn ọmọ ní olè rí ìdíjókò gbogbo àwọn ọkọ̀ ọdún náà máa ń kọ́ níláyé ọjọ́ ọkọ̀ burúkú àti ọlọ́run ni náà ti jó àti ọlọ́run ni ilé ìfi jó àti ọlọ́run lòrùn fi hàn àti ọlọ́run lè lo ohun tí fi ràn nítorí ọ̀n bá ní kó ṣe ní ó ṣe tó bá jẹ́ sí pé àṣẹ ẹlẹ́ni náà fi jó yẹ kí ló jó Ibrahim bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ọlọ́run rẹ̀ ná etí rẹ̀ lélò ya náírù ìwọ náà tí nẹ́tíwọ́tì wà fẹ́lẹ́gù kú ní bàrídá wàsàlámù abọ́ ẹnu kẹ̀sì wọ́n ní pé ọtọ́lọ́ọ̀bà tó fi wàsàlámù gan sí inú ọ̀bà tó tutù débi pé

tẹ́gbọ́n wádà kẹ̀kẹ́ ọmọ fẹ́ gbígbóná àwọn atẹ́gùn fresh ọlọ́run ló bẹ̀ẹ̀ ní kí wọ́n náà di iná da atẹ́gùn ó di àlàáfíà fáànàbí Ibrahim mu àtẹ̀wò ní abájáwó kan ẹjẹ́ wà mọ́ ọ́fà alẹ́ ọlọ́run sọ ti mọ́ náà sọ pọ̀ sí ìtàwọn ọmọ kojú

èyàn tó máa làjàdà rẹ̀ nìkan lọ àwọn tó làjàdà lọ fò lòkú wàhálà ní ìní wọ́n tó ń wá mú kí fẹ́ pa ọ̀pọ̀ tó ní àwọn ọmọ obìnrin méjì fàdàbí mọ̀ọ́sá tó lo ìṣesí àwọn ọlọ́run tó kún wọn lọ́wọ́ tó tó ti ríyàwó ọlọ́run náà tó wá àzáàbù àwọn ní gbogbo ń tọ́ tẹ̀lé sí mọ́ńsà tó fi tọ́lọ́ rẹ̀ àbí òfin lẹ̀ tọ́lọ́ rẹ̀. àwọn kírísítẹ́ì mo máa ń nífẹ̀ẹ́ kí n lo ọ̀rọ̀ náà bí wàá yé sá púpọ̀ alẹ́ ìsọ̀rọ̀ àti ọ̀sánà tẹ̀lé kírísítẹ́ì tẹ̀ bá máa ṣàdúrà mọ́ fáfíà àbá ìṣàdúrà àti mọ́gbìlì ìdì náà sọ̀rọ̀ ọ̀bọ̀ lè mọ̀tẹ̀kì sọ̀rọ̀ ọ̀bọ̀ lè dínà àní àmta àlẹ́yìn rẹ́rìlì màtìdúbì àlẹ́yìn wà látọ̀ọ̀lù tẹ́rì àdọ̀ọ̀lù náà ń mọ̀ nà sọ̀rọ̀ wà láìkí àgùntàn Ísírẹ́lì ni wọ́n lóòótọ́ dọ̀ọ̀lúlẹ̀ ẹni tó sọnù olódo aláìmọ̀kan tó sílẹ̀ tó fọ́jú tó tó wá fẹ́ máa mọ́ ìyà rẹ̀ sí ẹ̀jẹ̀ náà kòkò ní ó jùlọ sí sí aláwọ̀ yẹ̀wú bí àwọn jù àwọn ni màdìdú bí àléyé àwọn jù nímọ̀ wọ́n ya wèrè mọ́ lọ́wọ́ lọ́sìn àná àwọn jù wọ́n ní ìmọ̀ wọ́n mọ òdodo àwọ̀ fúnlẹ̀ hákọ̀ wà bá bọ̀ lóhùn fẹ́ẹ́ rí òdodo tí wọ́n mọ̀ wọ́n mì sí kan pé à ń jẹ́ kí o máa yí àánú ah, ṣe ìdáhùn ìhàkù àwọn júù nímọ̀ wọ́n ti nímọ̀ látàyè ànábì Mùsá ni ṣùgbọ́n àwọn kọ̀lọ̀rọ̀ sí ni wọ́n gbogbo wàhálà tí ń ṣẹlẹ̀ láyé ẹ̀ tírèsì over eighty percent ẹ̀ jù lọ wà nìyẹn àwọn náà ti darí ẹ̀kọ́nọ́mì ayé gbogbo àwọn látọ́ọ̀bù gàgà táwọn lé ní ìtọ́kọ̀ lùgbé àwọn náà ń ṣùgbọ́n christian àdúgbò máa ń ṣe ní pé ah, wàlẹ́ àwọn ilé ilé ìyàn pt òun olóògbé tí ọmọ nǹkan kan tọ́wá tó ràn jú pé òun lòun máa Jésù ní ọmọ ayé òun ní kéde kẹyìn ọmọ afúrẹ́ rẹ̀ pé ah, wàlẹ́ àwọn olóògbé lélẹ̀ olóògbé ọ̀sẹ̀ àwọn èèyàn tẹ̀lé torí pé olóògbé ń pàdé tọ́ba lè máa lágídí bí ìgbà tí èèyàn ṣe fìdé tí ò ní pọ́ìntì tí wọ́n ń já lọ sókè tí ń já lọ sẹ́yìn lórí stéèdì wọ́n lè fẹ́ wọ́n yà sí sọ tí wọ́n ju sọ̀rọ̀ kò sì ní pọ́ìntì báwọn tó wọ́n wá bá fún èèyàn rí sọ́ọ̀dù pé skúl tó dé wọ́n ah, ọmọ tí já lọ sí jábọ̀ yẹn kọ́ fún òun lórí kíláàsì ah ṣé àgbẹ̀ àwọn tí ọmọ etí wọ́n ń wò wọ́n lòdùkọ́ fẹ́ràn ẹjú yẹn ó ṣe ń nawọ́ tí ń na omú tí ń bẹ́ òkè sórí rẹ̀ fẹ́ẹ̀ lè fọ́ gílóòbù tó bẹ́yà ni wọ́n fi mọ́ pọ́ìntì nígbà tí mọ́ pọ́ìntì kan àdọ̀ọ̀lú náà kírísítẹ̀ ni kí láti lọ pẹ̀jọ́ òlú náà ni wọ́n ẹmú wà náà bí ẹ̀yìn sáwọ́ wọ́n ní wọ́n kàmá gbèlè ìbò ọlọ́ọ̀bì náà wọ́n kà wọ́n fẹ́ kàmá gbèlè ìbò wọ́n fẹ́ kà lódodo ọlọ́run bá wọ́n sọ nínú sọ́ọ̀tù nìfà ẹlẹ́wọ̀n látara wá tuntun sẹ́wọ̀n wálẹ̀ ọlọ́run jẹ́ kó yé wa pé arọ ọ̀rọ̀ ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ tí ò rí bẹ́ẹ̀ kí wọ́n máa ń sọ ni pé iná kọba nàlímà sí àyífá arọ ọ̀rọ̀ ọ̀rọ̀ ni pé wọ́n ní wà máa ń sọ́là búhù wọn àta jésù wọn àdẹ̀ka má gbèrè bù wà láàkẹ́ ṣùgbì àlàkù àti ọ̀dà ọ̀gá wọn lórí bá lọ́ọ̀ fa àwùlọ òye àgbè lọ sámà ibẹ̀ la àwọn amadé mo ti kakọ́ mọ́ ká tẹ̀sí ìdílé ìbò wọn díẹ̀ lábẹ́ ayé àwọn amadé ara ní pọ́blẹ́mù mẹ́ wọ́n lè kọ́ làmẹ́lẹ́nu ìwọ́n tó ara jẹ́ mùsùlùmí gidi wọ́n ti tó ń jọ fi léèṣẹ́ àkíńdà òdodo òun ni pé wọn àfa jésù wọn àdẹ kàmágbélé ewu wọn gbé jésù lọ́dọ̀ ọlọ́run jésù sì padà bọ̀ lóòótọ́ sọ ìbáwọ̀ kan tí kọ́lá àwọn ọmọdé second coming of Jesus Christ mọ̀ ọmọ rẹ̀ rẹ̀ pé jésù bá padà wà ẹ̀ sàn torí pé aláàbáni rẹ̀ lè Jesus ní nàìjíríà kò lè di hallelujah òun sì kọ́ ni ó lè di òun náà torí kò ní wá as last prophet ọ̀fẹ́ wa ló wọ̀n máa tó kùtọ̀ lọ́wọ́ sí ó lò láyé yóò sì kù naturally ara tí ó dùn pa gèlè ìbúrọ̀ wọn tí wọ́n ń gbé kí jésù olùsọ ìrìn jẹ́wọ́ tẹ gbọ́ mi máa di òun ní òní ìdìrójọ́ náà tẹ́wọ́n nímọ̀ sí ìdàjáàlì kan tí wọ́n ti kọ káfàrọ̀ pé kèké nílé léyìí yóò rí ìmọ̀ yìí lọ́dọ̀ ìsá ní tó ń gbọ́ wà kọ̀ wà tó bá fẹ́ ṣe bára ní èlé àwáfẹ́ǹtì ti wa embarrassment ni pankẹ́rẹ́ ní skul Lagos ọmọ Aisha ọmọ kékeré tó lo ìdáàbò ẹmọye gba sọ́fọ́ ọmọ yẹn University of Anambra wàhálà ẹ̀ka ìtẹ́ ní kóòtù ẹmọ sọ́kòtò àwọn akékèké rí àbá àbá àbá àwọn ọmọ small small girls ẹ wá wọ àwọn ọmọ sísáàsì wa yẹn náà wà lágbo dìpátẹ́ǹtì ní ìsìn etí wọn fẹ́ kọ́ máa ṣẹlẹ̀ náà they know these girls are brilliant ones. pẹ̀lú ìjà ṣèbí lábírí nìkan ọ̀rùn sí ẹni ọ̀dà ìyá ẹ̀yìn àbí pẹ̀lú àti ọlọ́gbọ̀n ní ìbú. nígbà tá a bá ń rí lọ́ọ̀bù ní nàìjíríà yunifásitì táàrí péjì ọjà bí ẹlẹ́à táàrí bí 300 lọ́dọọdún wọ́n àrògbé wàhálà ti dé o ẹjọ́ sọ́kùn ìsìn ní bẹ́lá torí pé wọn ò ní bí ìlú ẹ̀gbìn ìṣẹ̀lẹ̀ ọkọ̀ làwọn ilé ìmọ̀ sáà sí. Kúkú fún náà ní bí egbì náà máa ta. Tó ní pé fufu kọ́ ọmọ ń tàkiri fẹ́ kọ́ ọ. Ó dùn ọmọ kéde òfin náà máa fi kéré ìta. Ṣé ẹ rí ẹ mọ́ wà surprised? Ṣùgbọ́n torí bá àgbọ̀dọ̀ dákẹ́ ni wà láìkè èdè mi lójú pé wọ́n gbógun ti wa. Ẹ máa gbọ́ mi, èmi ní fóònù méjì. Mo tún rà kẹta, àáfàá lẹ́yọ kan. ẹgbẹ́gbọ́ ni wọ́n wá ó wá fẹ́ máa bá mi jà sí mẹ́ta yìí èmi ti ní ìfọ́pọ̀ ju tiẹ̀ lọ o èmi tún wá lọ́kọ bí níbi kẹta ọdún fẹ́ mẹ́fà sí lọ́la tọ́ra pọ̀ ayé yìí ní àwa nìkan lára náà wọ́n mọ̀ pé àwọn ọ̀la a wọn ti pọ̀ jù lọ níbi ẹ̀kọ́ ẹ̀kọ́ ibó sì fà ní wípé àwọn bàbá bàbá wa láyé ìjọ wọn sọ wọn ti kèfè ni sẹ́yìn kó di àwọn èèyàn ti kọ́ lẹ́wọ́n ti kọ́ yóò nílò àìsàn àti wàmí ìgbàlejò yóò àwọn ti kọ́ adúkù sórí ẹ̀ tó ti pọ̀. iná bàbá pọ̀lọpọ̀ bàbá ayé ìjọ àwọn bàbá àfa ọlọ́run sáwọn lẹ́sàn rí o sáàtì wọn jọ náà bẹ́tà ẹnìkan ò tó bẹ́ẹ̀ kò bú wọn ẹ̀ torí ayé ẹ̀ torí ibú ayé ayé rábíbí nígbò tí lè tẹ́lì tèmi nìbí náà èmi lóyún àwọn ti lè tẹ́lì ní ìsìn àti kí máa ka àlékù bá pàpà ọ̀sán tó kó orí kéne lọ́wọ́ rachel lọ́wọ́ ṣùgbọ́n ní èsì bọ́lọ̀ tí ó sàánà wa táwọn máa ń ti nìkọ́ọ̀bù ní sùkúù tèmi nìkan ọmọ tó lò nìkọ́ọ̀bù lọ bíi sẹ́wọ̀n àwọn ìfẹ̀tọ̀ wa wọ́n fẹ́ ṣe àkóbá sùkúù wọn láwọn ọmọ tó ń bojú ní àfa àdé yẹn ìdíbọ̀ bẹ́tà than them pẹ̀lú Boko Haram please that's what their religion preaches ẹni tó bẹ́ tẹ́kù kí ẹ la ìgangan lórí ẹsẹ̀ pé àwọn ọmọ yẹn bọ́ nìkan mọ́ nígbóná nìkan pọ̀ kẹ̀kẹ́ fún aláàbùfà àbí nìkan pọ̀ fún aláàbùfà ẹ wá wo facility ta ní sùn àti tíṣà ní tíṣà fún fáwọn jù bá ń lọ wọ́n wo kí ni tẹ́ ẹ ní sùkú wọ́n dẹ̀ wo àwọn tíṣà sì tán competent wọ́n dẹ̀ wo kọ̀ǹtọ́ ọmọ kan bẹ́ẹ̀ kọ gbogbo nǹkan bá ń lò jù bá ń lọ kí ni wàhálà alẹ́ ayé ní àgbẹ̀lọ́mọ tí ń kẹ́kọ̀ọ́ bí ojú sójú rẹ̀ bẹ́ẹ̀ àpúrúfù ọdẹ tó bẹ́ẹ̀ náà ó bọ́ àwọn ọmọdé ọmọ ojú wọ́n ní báwọn sùkú ẹlẹ́ ìwé ẹgbẹ́ kí ni wọ́n èdí ìwé wò permanent state of war ṣọ̀pọ̀ àwọn ọmọ kan ò gan yá wà láì ọmọ ọ̀yá àwọn arọ́ ṣe lọ́sọ̀ spiritu máa lọ kí la fẹ́ ṣe lórí ọmọ tí ara rẹ̀ láyọ̀ tẹ̀lé wọ́n mọ̀tà kọ́ bá ṣe àwọn èṣù bẹ́ẹ̀ bí ṣíkẹ̀ wọ́n mọ̀tà tó bá bí dá kọ́ bá sáré pa fẹ́ẹ̀rí ká máa pe nọ́mbà wà èyí nọ́mbà tu àwọn èṣù bẹ́ẹ̀ lọ́dọ̀ tu wa ọ̀pọ̀lọpọ̀ skul mùsùlùmí náà tí wọ́n ń ṣe nìyẹn wọ́n ń pa àwọn èèyàn jẹ wọ́n rò báwọn ń tọ́lọ́ jẹ nàmbà wà ní ọmọ tí ọba fẹ́ẹ̀lì kámọ̀ kò fẹ́ẹ̀lì kò kú kò fẹ́ẹ̀lì kò kú kíláàsì kan náà wọ́n bẹ́ẹ̀ bá àdúkẹ́ ẹ máa ta àwọn ọmọdé lọ ní ui ilé kan rí láti àfihàn ká ó ní àwọn ọmọ tí wọ́n tó rẹ̀ fi yẹ́sọ̀ nù. síbi ní Ìlọrin pọ̀ bẹ́ẹ̀ gidi ti fúta wà bẹ́ẹ̀ tó eyi wà bẹ́ẹ̀ báwọn ọmọ parí iṣẹ́ ìlú ẹ̀yìn ní kọ́lẹ́jì kan ní Niger State sábàá àtàkọ́ńtì mọ́ká ní ìyẹ́ńjọ́ òní náà lé góòlù wọ́n sì ní credit distinction mẹ́jọ miracle center ọmọ ẹ̀ ń fi ìtóni e o wọ́n ní òòlù ilé òòlù fi dí ìkòkò o ọ kó yẹ yín náà o jẹ́wọ́ wọ́n máa fẹ́ àwọn ìṣe bẹ́ẹ̀ wọ́n pẹ́ kọ́ jẹ́ ọ̀gá pé kan náà fẹ́ lọ́la àwọn káwọn tó kó street wọn ọlọ́dẹ nìkan gbọ́ ọlọ́dẹ nìkan wọn bá ọdẹ ṣe gbọ́ kejì òun tó bá fẹ́ bá bá ọba àràmù nínú Islam ọ̀pọ̀lọpọ̀ wa náà bá a ti bẹ̀rẹ̀ sáàmù wa bá a gbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ sínú kọ́lọ̀ oríkè ogun yín kó oríkè mi náà ṣùgbọ́n lábala ká parí iṣẹ́ o èmi o àfábàkà 1998 mo parí secondary school wà láì ní ojú ìlú ara akéwì náà ti fún àwa nìyẹn àfábàkà 1998 wà láì ní ojú ìlú kèé pépé mi ìfẹ́ jíwò èmi ti gbọ́ yé mi ò jíwèé wò ní fọ́ọ̀sì tẹ́mi fi wọ yunifásitì ọ̀rẹ́ ọlọ́gbẹ́ fọ́ọ̀sì kiri mi wà láì ní ìjíwèé wò mo kọ ìsáàmù fúnra mi torí kéèké tó torí pé èèyàn máa wé training that's what we are talking about sẹ́ẹ̀rì islamic training ó ní tí ó ṣe lára ìyẹn wọ́n ti training wa pé aráàmù ní ká máa ṣe kí ni ó ká máa jíwèé wò training of our secondary school gbà náà yẹn jáàbù mi ò yúlò ìlọrin pé láti ọ̀rẹ́ lọ́dún eji lọ́dún ní ìjíyẹ̀wò ìgbà mo ṣe masters ní ui náà ni ó ti wì kọ ó sì ọwọ́ àkọ́kọ́rọ́ tiẹ̀ náà rí àríǹjẹ so ìwé ìbẹ́ẹ̀ kan ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n lónìí tẹ́ ẹ bá kó wọn jọ 90 percent parí iṣẹ́ lọ́pọ̀ kọ́lọ̀ fún ìgbẹ́kálukú wọ́n ti bá ní parí ẹ̀ ọlọ́wọ́ ní ẹ̀rọ dọ́là ẹ̀yìn náà parí iṣẹ́ fún wọn ní o lẹ́yìn náà bá tún kọ́ ọ̀dì ní ọlọ́wọ́ àti ẹ̀yìn lè fẹ́yìn náà parí iṣẹ́ òní ó ta burú ó sì lọ ojú bá ojú ṣe wí ẹ̀fọ́ máa ibò mo rí lẹ́tọ́rà lẹ́tọ́rà ní dẹ́sì kan sí ìbẹ̀ẹ́ dákọ parí iṣẹ́ lòun náà ṣe fọ́ mi lẹ́tọ́rà ọ̀tà fún lẹ́tọ́rà fọ́mọ rẹ̀ tí ò lè ní ọ́kà wù tẹ́bí wọn náà ti di lẹ́tọ́rà nù ó yẹ wa irú nílẹ̀ báwọn ọmọ ọlọ́run ọ̀tún ogun láti rí apá tá ọba wo àmọ̀ bí ọlọ́run ìfà yìí àdáwò ọ̀sẹ̀lẹ̀ àbí ọ̀sẹ̀lẹ̀ ọ̀sẹ̀lẹ̀ káwá bọ́ sílẹ̀ ànàbí ìnáwó kí n dúró lé àwọn ọmọ ànàbí àgbà yìí lọ bẹ̀ tànàbí àgbà fẹ́ kan kílẹ̀ àbí òkúlẹ̀ ààrẹ ìfẹ́ débi pé àwọn àfáà ní nǹkan méjì ní ààrẹ òkúlẹ̀ ànàbí o kọ́ńtù rú wà lè sáà nù ànàbí àgbà fẹ́ tó lé gan so ti ẹ̀fẹ́ kan kílẹ̀ àdánwò tí ó ní pé rọ́bì ìní mọ́sàníyà gúrù wà á ń tà àràkábọ̀ rọ ìní ìwọ ọlọ́run wàhálà dé ìnira gbá mi mú à ọlọ́run mo mọ̀ mo ìfòòró tèmi mo sì mọ̀ pé wọ́n lọ́ba tí máa ń sàánú èèyàn wọ́n ní nǹkan méjìlá gbogbo ẹmọye ọdún tó fi pèpè yìí ni wọ́n ṣe ń lẹ̀ lóko ni wọ́n ń ṣépè fún ni wọ́n ń bu ìnídà áwùtú ẹ̀ nínú sọ́ọ̀tù náà hù ó pè wọ́n ní kọ́rọ̀ ó pè wọ́n gbagba wà á tọ́lá tọ́lá kí níka ìṣẹ̀rọ̀ ọ̀rọ̀ pàkúntù tẹ́kì rúrọ́ kúkú ọwọ́ ọ̀pẹ̀rẹ̀ mọ́kọ́ fẹ́ mú ẹ bá rántí ìbẹ̀rẹ̀ rẹ̀ jọ ìnídà áwùtú kọ́ omi láìlá wà náà rọ̀ pàlámúkí ni fàlámù yẹ dídí ń dùn áyí ilá fi ọrọ̀ wọ́n tó ń náà bí ọlọ́ni wàyí ní kúlà máa dá àwùtò lè tẹ́ fìfẹ́rọ̀ làwù já bí àwọn fi nì wà yá bá wà wà ọlọ́run wọ́n fojú ọ̀tọ̀ tó tó ojú omi wọ́n tó fi sùn tàwa làbẹ̀wọ̀ àwọn ṣùgbọ́n tàbí àdáwò rẹ̀ pọ̀ jù ànábì wa Muhammad torí òun náà ni ànábì ọlọ́run tó jẹ́ màámù gbogbo wọn bí wọn náà bá fi jẹ́ mọ́ <clears throat> ọ̀pọ̀ ebi ọ̀pọ̀ àfà ara àdáwò mi ni pé irú ẹ̀ máa ń tèmi dáadáa ọ̀kadà ọ̀wà ọ̀kadà kéèké ìdíbí kí náà táwọn ìgbò ìdókè àbá ààrẹ wọlé wọlé wọlé àfẹ́ẹ̀gbẹ́ yìí náà mọ́bí lọ́kadà ní ọ̀sán àfẹ́ẹ̀gbẹ́ mi lẹ̀ àfẹ́ẹ̀gbẹ́ mi kọ́lé mi sí ọlọ́ọ̀tọ́dà àfẹ́ẹ̀gbẹ́ mi mọ̀ sí. gbogbo báwọn ẹgbẹ́ ń ṣe sáwà lè ṣe àdánwò kan náà nìyẹn kẹ́ ṣùgbọ́n ìwé tó wá burú ju gbogbo ilé yìí ń lọ ká tó máa yẹ sẹ́ǹtì ẹ̀ tó bá ti wá ṣẹlẹ̀ sí wa ká máa wá rántí pé gbogbo àwọn tó lóore jù nínú àwọn ànábí ọlọ́run àdánwò yìí kàn wá ìyẹn ní ọ̀wà jẹ́ kí n padà wá sí ọ̀dọ̀ àwa tá a jẹ́ student torí kò sásìkò wá. àwọn àṣọ̀rọ̀ wọn wá máa ń dojú kà wá tó bá já sí pọ́dọ̀ àwọn ẹ̀yà ní tí wọ́n ń tajà lábá wà ẹni báwọn èèyàn ṣe fẹ́ kú wọ́n fẹ́ kú torí nàìjíríà àti bọ́dà ọlọ́run jẹ́ wọ́n bọ́dà ìjẹ́ fàìdíà ọlọ́run jẹ́ wọ́n ìjẹ́ fàìdíà máa gbọ́ ni ẹni bọ́dà pé ní títẹ̀ ẹ̀mú rẹ̀ wà mú kó tó ronú òfò mí gbogbo yìí lọ pé nàìjíríà àti bọ́dà gbogbo wọn sì fẹ́ kú lágbàáyé àwọn fẹ́sílẹ̀mù kàkà ń kó wọ́n fẹ́ǹdì àwọn apánífà àwọn dẹ́kùtù wọn wọ́n fẹ́ǹdì wá nàìjíríà ẹ̀sí bọ́dà o ẹ̀sí bọ́dà o àtẹ̀tọ́ pé gàdì nílùú yìí don pick ground gbogbo ojú ọzọ ìdí náà ń kó wá nígbà ó ti di bọ́dà ní kú gbogbo yẹn kẹ àwọn èèyàn wà pé àwọn tí bọ́dà ní ọ̀dẹ̀ àwọn ilé ìsọ̀tẹ̀ ní láàká ìgbà ń gbà ní. ẹ̀rọ nìkan ló ń ni ẹ̀rọ ìmọ̀lú mi ò nílẹ̀ láì fún sẹ́láìtì gbogbo máa jẹ́ ń gbà kéke ẹ̀rọ jẹ́

fún èyí jẹ́ láìsí ẹ̀ òkè ṣọ́nà sáré bàbá láìsí làmàlà èmi ọ̀jẹ̀ láìsí lóde bàbá ni túwó wà ibo sapalá wà ibo làbáró ni gbogbo àwọn àmàlà àbá ibo ni òkì òkì tẹ́ẹ̀fì máìmáì tẹ́ẹ̀fì jẹ́bo lọ́wà gbogbo àwọn fùfú níbo lọ́wà nìkàkìyẹ́ níbo lọ́wà iyẹ́ níbo lọ́wà ẹ wá fẹ́ kú torí ráìsì ẹ̀ yá lọ kú kẹ́ ẹ̀kú pé tẹ̀lá jẹ ráìsì ṣe ráìsì lẹ́mẹ̀ jẹ láwùjẹ náà ẹ fẹ́ para ìkò tó wọn gbọ́dọ̀. kúṣù mi bá ń bẹ lórí èmi ọ̀tá kó pé bá rẹ́gbọ́n alẹ́ kọ́ tó ní ẹ̀kọ́ tí wọ́n bá kó nǹkan wọn bí káfíńkì rẹ̀ ní pé nàìjíríà wà jẹ́ tó ń ẹjọ́ méjì ẹ̀ka àbùkù jọ ẹlọ máa kó bẹ́ẹ̀ ìdí ọ̀pá wọn ẹ̀kọ́ bẹ́ẹ̀ ìdí wọ́n fi kúrẹ̀ díẹ̀ ẹ̀kọ́ bẹ́ẹ̀ ìdí wọ́n fi náà mọ bí ẹ̀kọ́ bẹ́ẹ̀ nítorí wọ́n fi máa dàrú ẹ̀kọ́ lọ ìdí wọ́n èyà wèrè ẹ̀kọ́ lọ

ẹbírí ráìsì rẹ̀ èbò ọlọ́pàá rẹ̀ kàn ẹ̀bá rẹ̀ lè fọ́mọ̀ pé ráìsì kan olókùúta ni ṣùgbọ́n wọ́n táwà jẹ́ student aláwọ̀ àtẹ̀wò táwà náà ṣe kíni o tàbá báyìí táwà àtẹ̀wò ń bá wá dé àìnàlọ́ ìgbà wà lẹ́kọ̀ọ́ bá ń bọ̀ ń wà nígbà bá dé ibi táwà wà sọ

tẹ́ẹ̀tì tàfọ́ wa gan ọlọ́pùn ní ìlòjú wọn àti láìwò ní ìgbàlú bá rẹ̀ kọ́ tó bá tó jìnà ìzáàmù kan tí mo tí ò gbé mo sọ pé kọjọ ìgbé ẹni màá dúró sí ọlọ́gbà wa náà tẹ̀lé ra wọn ní ọjọ́ ìgbé ọlọ́wọ́ òye ni sí àmọ́ pé kí nǹkan yé èèyàn ọlọ́run ní máa dé oyé èèyàn ẹni ẹ̀kọ́ yẹn lápẹ̀rẹ̀ ẹni gs lẹ́yìn máa pè ui gns làwọn máa ń pè ní Ìlọrin general course gns làwọn máa ń pè ẹ̀yìn máa pè ní gs ìbí tí mo gbà ní ilé Ìlọrin dns ẹ̀ẹ́mẹ́jì nínú abẹ́bìlẹ́jọ rẹ̀ láàrin sinẹ́ta mọ́sẹ̀ ní tẹ́ẹ̀kì ó èyí nìkan ọmọ ọ̀sán lẹ́kṣọ̀ o tọ́ ọba ti sábọ́ wá ní ọba ọwá wà láàbọ̀ra rẹ̀ ó kìí fi isi náà fẹ́ sá iṣẹ́ ọlọ́run lè jẹ́ aráyé wàhálà ẹgbẹ̀fẹ̀ ẹlòmí rọ̀ pé ah, àwọn àmì ìmọ̀ ẹgbẹ́ àdó dèdè rẹ̀ ìmọ̀ ẹgbẹ́ àdó wọn ọba ẹ̀ fẹ́ẹ̀dì méjì rẹ̀ gbogbo mọ́ sọ̀rọ̀ ara àtẹ̀wò kan náà nù èmi tí mo bọ́ sọ̀rọ̀ yìí ìgbà tí graduate láyé mi kéésìsì lè jí ìgbẹ́ tó nípa tí mo fẹ́ ṣe pé ìgbà tí graduate ṣùgbọ́n lọ́ọ̀ nígbà graduate ìkánú ẹ̀ òun àwọn wàhálà dáwà wàhálà àtẹ̀lẹ̀ ẹ̀ lọ́gbà mẹ́rù wọn wọ́n ti gbé mi for security àwọn bíláàsì ti báyìí wọ́n ti báyìí wọ́n ti báyìí bẹ́ẹ̀ kí ló fẹ́ ìtàlẹ̀ ìsáré dìfẹ́ǹsì àwọn náà yà ló fẹ́ sọ́jọ́ fún padà àgbẹ̀ tó àbí fa wàhálà o kí wò lé lélẹ́wọ̀n kó ojú kó o. wọ́n ní káwọn ìdẹ̀bá fa wàhálà tí kìnní kan bá ń dáràn kí náà máa ń pè àwọn ọdí ń dáràn ọrọ̀ bá ní dáàbí èèyàn máa fi làákà ìbò tẹ́lí kàmí gbogbo àwọn akéèyàn máa fi ẹ́límẹ́ǹtì olùdánísèmù kẹsìn kì í sáré ẹ̀sìn èèyàn máa fi làákà ìṣe nǹkan ṣùgbọ́n kí èso olùdánísèmù táwa ṣe ilé ìgbẹ́ta ṣe ó tún fakọ́tì sí fíìfù deputy dc wà láì kan bá wa ṣe méjì ní mọ́ àwa la lé àwọn ọmọ kóòtù wọlé ah ẹnájì ìgbélé àṣẹ ní ìmọ̀lá kẹyìn àtàwọn àti ìmọ̀ ẹ̀rọ ọlọ́run ọgbọ̀n alẹ́ ìbàdí láì sọ́rọ́ àwọn eléyìí wọn ọkọ kú ọ̀pọ̀lọpọ̀ nílòrì ẹ̀fẹ̀ ẹ̀fẹ̀ kú torí wàhálà àti ojú wọ̀tá kù tẹ́ǹtara yín jẹ lórí ẹ̀ torí àwọn píṣọ̀ àtẹ̀wò tẹ́ǹtẹ́ ìṣẹ̀lá yín i torí tọ́ ìrọ́sì ni fake love

Professor Oloyede, the present registrar, he came to our mosque. He held a serious meeting with us. I was in that meeting. You must kọ́tù sí mò ń lé yìí lọ ni àwọn àgbẹ̀bẹ̀bẹ̀ sì lò fèsì ẹ̀. Our ọmọ kọ́ọ̀tù tí wọ́n bá ń ta kábọ́ọ̀sì rú sáàmù sábọ̀ wà mọ́ọ̀sì àti kírísítẹ́nì àti mọ́sílẹ̀. Wọ́n á bí bà fà bàbá àwọn dá kẹ́lé mọ́ọ̀sì. Lónìí yìí fi ọ̀pọ̀lọpọ̀ wa jẹ ìwọ́ ilé ní á. Ìmọ̀ ni ìwà lẹ̀ tọ́ bá dé mọ́ọ̀sì báyìí wà láti wọ́n ti jí lóògùn ti ta yìí àdàbà fẹjọ sí ilẹ̀ lọ ní ìmú kọfẹ́ ẹ̀fẹ́ tìbí ẹ̀fẹ́ máa ti fa sí àmì àlùwúdà mi tìbí monday thursday tí mfs bá ti sógbò tó bá ṣe tírélà kan yọ ọ̀pọ̀ ní monday thursday tó bá ti ẹran plane kan kò ní sẹ́kù almost everybody will fast on monday thursday òní thursday ló lọ́gbà rẹ̀ náà ti àmọ́ lónìí tí bá dẹ́kọ̀ rẹ̀ bá rà kí lórí ìdòwárò bí ẹ̀ẹ́dẹ́gbẹ́ tí mọ́mọ́ sáà bá ti sọ lọ́sọ̀rẹ̀ sáwọn eléyìí àwọn eléyìí ọ̀rọ̀ ò ní ìtumọ̀ sí wọn mọ́ iná ti ráyè ágúmẹ́ǹtì ẹlòmí ò ní bá sá làárọ̀ kò ní dèjì lọlẹ̀ kò ní jó tàbí kọ̀bàwẹ́ mọ́ndé kọ̀bàwẹ́ bọ́ọ̀dé kò sí làwà gbogbo fẹ̀mí ayé social media ágúmẹ́ǹtì òun kìlì wà wúwà rọ́jò ló ń ta àfi ó fúyẹ́ èso ọ̀fàyà lórí ẹsẹ̀ àwọn ọ̀págbọ́ ọ̀fàyà lórí ẹsẹ̀ spiritually Muslim youth nowadays are dead they are no more dead mo wà bá àgùnmọ̀ sọ spiritually they are dead wọ́n gbàwẹ̀ wọ́n ti gbogbo wọ́n ti tọ́lọ́ wọ́n ti làwà. àwọn tí wọ́n sọ̀rọ̀ lè mọ àti wà náà wọn ò I know some projects they are executing. mo mi bó ń fi bisikíìtì mo gàrí nù wọn lónìí mo ti ibi ọlọ́run ni wọ́n dùn wọ́n dì bẹ́ẹ̀ wọn ò fi tọ́lọ́ ń lẹ́wọ̀ wọn ò bá ẹ̀sẹ̀lì mẹ́nu wọn nítorí ṣọ́ọ̀gù tọ́lọ́ you gbogbo owó àwọn nǹkan yìí ó máa ń ṣẹlẹ̀ tó bá ti wá di pé ẹrù ní ọ̀gbẹ́kọ̀ yẹ ó lè rìsọ́ọ̀tì sáwọn nǹkan kan tí ẹ lóko dáta wò ara rẹ̀ òun ni kò ní kárí ọba yẹ́sọ̀ náà ó gbẹ́kọ̀ yé ó rẹ̀ ní jíwò àbí sẹ́bára ọ̀fọ́lá máa ń dín ìyẹ̀wò náà wọn ò lè jẹ́ kọ́ kíláàsì ó lè bí àwọn bẹ́ẹ̀ tọ́lá ọjọ́ ọ̀jẹ̀ bẹ́ẹ̀ sì kì í sáwọn tí ń dín ìyẹ̀wò do àdúrà ìgbìn ẹlòmíì tó wá ní kárí ọba náà ó lè tún líìdì sí depression kan ó ní méjì látọ̀lẹ́ lẹ́fù wọ́n tún ọ̀lẹ́ lẹ́fù ó fi kó títú ọ̀lẹ́ ẹ̀sẹ̀dù alápọ̀ ìgbà tí ó fi wọ tírì méjì di márùn ní wàá rò pé wọ́n lọ ó lè gbé mi jáàbù wọ́n lò mí kéèké ìpèsè gbogbo àwọn àmì lọ jẹ́ àbíkà lórí ẹ̀ social week báyìí tí pé ń ló bá mi gbogbo àlọ́ ibc ìdíjọ́ ìjọ mẹ́wàá dìsẹ́mbà ti mákàwé látàárọ̀ dalẹ̀ ìrọ̀ ìdíjọ́ súpúrà ní àwọn ẹ̀tẹ́ èso ọmọ wa ń gbé ibùdó tọ́lọ́ ní ìbùsá àbítá àjú tí mò ń ṣe lọ́pọ̀ àdánwò yẹn lèso ọmọ wa ti wo pé kó kò fi fẹ́ sọ ọ́ di ẹni tó máa wà spiritually declined tó fi jẹ́ pé tọ́lọ́ ò ní ṣe kí ni o kò ní lọ mọ́ títí tí mo ti ní èso máa ń dùn sí náà sẹ́yìn àwọn tèmi pé èso ni kéèyàn ètò ní kíkò tó ọmọ fòkè ètò ní kéèyàn má lò dá fọ́lá kò ní kéèyàn má lò nìkan bẹ̀bọ́ olóòfè máa lò tí ó jẹ́ pé camouflage lásán ní táwọn nǹkan yẹn preach dead oníṣòní ká tí ò ní ọgbà tí ó ní ọgbà táwọn preach wọn oníṣòní ká mo ti ní bọ́lá kan ui rí tí máa wọ tirikọ́tà ọba sálámà tí wọ́n lè di mùsùlùmí tirikọ́tà ó tún dá ọgbà gáì ó ní ọgbà gáì rẹ̀ èso ní ọmọ ṣe àwọn physical appearance ṣùgbọ́n ìsìláàmù tó ní nǹkan yàtọ̀ sí fífíkú àti ara nìkan bó o ṣe ń dárò gbà sí òkòtò rẹ bó o pé olùdáàbò olùglọ́ọ̀bù olùsọ́ọ̀sì aṣọ rẹ balẹ̀ àwọn èèyàn ọmọ rí òwò rẹ ọmọ tó fẹ́ sí ọmọ ẹ̀yìn títà bí ẹ̀rí pọ́blẹ́mù yẹn ẹ̀ẹ̀mẹwàá ẹ̀mẹ́yà àwọn èèyàn máa kọ̀rẹ́ẹ̀tì lórí WhatsApp ẹ̀ẹ̀mẹwàá wọ́n bá náà update picture wọn ni wọ́n àwọn Your beauty is not meant for public consumption

táàkì ọmọ wa inú rẹ̀ wọ̀lú pé àwọn náà ìlú fa ìlú gọ́jọ ìlú ilé kan inú ìlú satanic inú ti ọmọ ọmọ ilé ẹsẹ̀ náà sísà tẹ́ bá ń tẹ́ pé ó ọ̀pọ̀ ọ̀bẹ̀ ní rẹ̀ pé you look like monkey eléyìí you are donkey eléyìí foolish you ó bọ̀ ọ́ tẹ́ẹ̀kì ní ìwọ́n pé you are very silly kò ní ọ̀pọ̀ lórí ọ̀pọ̀ ẹ̀sùn ní báyìí. Tí gbogbo èèyàn, ṣùgbọ́n bá gbé àwọn ìdìbò nìkan ọmọ nínú ìjẹ náà wá tó fi gbé sọ yóò tó wá lọ yà mí. ọbẹ̀ ẹjọ ya yà ọbẹ̀ ya yóò yà ọlọ sílẹ̀ tọrú yóò yà torí mo lọ́fẹ́ ayé german depression máa ń sẹ́sì pẹ̀lú mi nígbà tí tó bá ní academic máa àáfà tí wọ́n sí ọ wà mo lọ fọlọ́ sọ ló máa pàdé ìrìn ní ìlúgbọ́ wà sí kódà ìlú ọmọ tíráṣà wọn èyí ń kọ́ ló ní kọ́ ọgbọ́n nínú kí ni o challenge sọ wa màlábọ̀ láìpẹ́ ìwà sọ solution sí méjì mẹ́ta mẹ́rin tó jẹ́ pé báwọn nǹkan yẹn bá ṣẹlẹ̀ tá a bá ti àwọn solution yẹn dèéjì láì tààrà ọlọ́run sàánà wa. nínú àwọn nǹkan míì tó máa ń ṣẹlẹ̀ táwọn tá a bá jẹ́ student òun ni kéèyàn ní encounter bad encounters or challenges with some lecturers kára àṣòro tó máa ń ṣẹlẹ̀ sáà sáà bá jẹ́ student yìí ẹ sọ̀rọ̀ ìṣòro generally mo wá fẹ́ náà rẹ̀ sórí àwọn tá jẹ́ kí ni o student ọ̀gbẹ́nu lẹ́jọ́ àfẹ́ pé yóò fẹ́ show a kind of hatred ọ̀fẹ́ bá rí pé bí ti máa ń ṣe sí wọ ìlú máa ń sọ́ra lọ pa mí ìwádìí ó lè jẹ́ hatred ẹ̀sìn ìlú ìlú mọ́ ìjẹ́ ó lè jẹ́ kó sí ẹ̀sọ́ àfẹ́ lóye jẹ́ ó lè jẹ́ kó ní bá

sẹ́rí ìtọ́jọ́ bá tàn lé tìjà ẹ̀yin ọ̀gbọ́ yé ń sùkú o torí kò sínú ẹ̀kọ́ tí wọ́n ń kọ yín àwa làwọn gbọ́ yé ń lé kéwù odidi àwọn tíra ni wàlẹ́ àwọn tíra mo ní lé tọ́pọ̀ lórí bí èèyàn ṣe máa ń ṣe tẹ́ tọ́ bá jẹ́ olùkọ́ èèyàn èèyàn máa ń kọ́lùkọ́ lé ní o ẹ̀yin ò ní sùkú o lẹ́jọ́ àmì ìjọ pé bóyá ìwọ náà àsáàpàlì adam máa wù bọ́yá orí pé wà rẹ o ìgbọ́n pé ẹ̀kọ́ yẹ kóun náà wá tẹ́ẹ̀kì ẹ̀ pàṣọ́nà ọyọ kọkọ rẹ tiẹ̀ lẹ́tọ̀rọ̀ àmì ìlú òkú wọ́n hàn lé mọ̀ lọ́yà kankan dọ̀gba yẹn pọ̀ ẹlòmíì tó wá gbọ̀ lẹ́tọ̀rọ̀ àti kọ ọ̀n bá jù lórí Facebook ọwọ́ abẹ́ ìdíje gbogbo ayé pé mo mọ̀ wípé lẹ́tọ̀rọ̀ àmì lọ ṣé tó wà kọ́mẹ́ǹtì máa gbọ́ mi o ṣé màmá ti dábọ̀ nítorí ẹ̀ ilẹ̀ bá ti rí ẹlòmíì òkúrí ágà ẹ gbọ́ tó ti tààrẹ ni ìṣù kan wá ṣẹlẹ̀ ọ bẹ́ẹ̀ tàkọ́ wá àwọn míì jẹ́ pé tí wọ́n rò pé lọ fẹ́ sọ nǹkan sọ

àwọn lẹ́tọ́rà olóyún kò mọ́ ọ̀lọ́ wọn pọ̀ láyé don't be surprised <clears throat> eléyìí ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ humanity ni ọ̀rọ̀ nature ni all bẹ́ẹ̀ muslim lecturer àtọ́wọ́n náà corrupt kábòjú o bí mo lè bẹ́ẹ̀ mẹ́rin tó lápẹ̀rẹ̀ bí ìṣúrẹ̀ la àbá we have cases with us some brothers tó ń fi súnà báyé àwọn ọmọ ọlọ́mọ jẹ́ tí mo sọ yẹn ni tí mo sọ̀rọ̀ mi ò sọ̀rọ̀ agbárí mo sọ reality tí mo ní fact tí mo wà fully informed. ọ̀rọ̀ ọ̀sìn na kẹ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn jẹ́ mùsùlùmí ọjọ́ kírísítẹ̀ ọ̀rọ̀ ojú kòkòrò ni ìgbà lómi ìyàwó méjì mẹ́ta ó tún fèsì náà lé ìfọ́tẹ̀ wà bò nígbà ìyàwó lómi ìyàwó méjì mẹ́ta bụ ní èyí máa a gbogbo fóònù èmi ni ní ah, èmi máa yóò fi á máa sọ pé bísíta ìṣe ń lò ní abọ́yẹ ká sábàlẹ̀ náà ṣe ẹ̀ bá ti dé wọ́n túra ìpẹ́ ilé ìsìn láwọn nàìjíríà yunifásitì mò ń sọ fún yín pé àṣírí tó tú kò tó tú bìsẹ̀ àmọ́ kéésì táwọn èèyàn rí bọ́ọ̀mù fún àgbà táwa lẹ́lẹ́sẹ̀ ṣẹ̀dẹ̀ bá dára ọ̀pọ̀lọpọ̀ ní àwọn àmì ìwúlọ́ máa ti ń lọ gbogbo tí èèyàn mọ èèyàn ọgọ́ tí èèyàn bá bọ́ gbogbo káàmọ̀ tí ìyàbá wà ní ẹ̀sọ̀ àti ẹ̀sọ̀ dókítà mi tẹ́fà láwọn tọ́jú lórí àdúrà lẹ́mọ̀ ṣe fún alóòótọ́ wà láì tí wọ́n rí ẹ̀yìn òní tí wọ́n gbọ́ ẹ̀yìn ọ̀gbọ́ tó bá rí àtẹ̀lẹ̀ ṣe ṣe báyẹn ẹ̀yìn ọmọ sábì a mà nígbà táwa náà já mi rù. ìní ilé wọn lè kí sọ́wọ́n bí sísẹ́ẹ̀mù dọ́gbọ́n sọ ìyá ibà àmọ́ yẹ kí sísá ìyọ́fẹ́ òkè àkóhùn àmọ̀ ó ti gba nọ́mbà sọ sí ọ̀dà gbẹ́dẹ́ mobile number èèyàn lọ́wọ́ ní ìsìn ọ̀ ma gbogbo nẹ́tíwọ́ọ̀kì tó bá wà lójú ẹsẹ̀ yọ ma bọ̀ yọ ìtajà ní Facebook yọ ìtajà ní ọ̀sán àbúyí sáà ojú ẹsẹ̀ ní òdì ẹ̀dí wa. àbọ̀ ẹ̀yin obìnrin náà ẹni lẹ́ǹkàǹkà pẹ̀lú àwọn lecturers fún ní fakẹ́lẹ̀ mi ò rò pé owó lọ́wọ́ ẹ̀yìn nílẹ̀ ọ̀ gbà fóun báyìí ó ní kárí òfà ṣùgbọ́n jẹ́ sọ fún mi ìgbà àwọn kan tó gbé pé amúrú mustahil àwọn nǹkan kan máa ń le láti achieve fún lecturers ṣe àwọn kan kan tí òun lágbájá wà láìpẹ́ kéèmù irú ẹ̀ ṣẹlẹ̀ sí ni lẹ́tọ́rà kan fún èdè méjì nínú ọmọ nígbà bọ́lá bọ́lá wọ́n wọ́n mọ ẹ̀ka rẹ̀ torí sọ́ọ̀bù sọ tó a lecturer, a prof, a Muslim. ó ní mẹ́rin nígbà bí ìgbà láàyè ìgbà sọ fún ẹyọmọ kéèyàn náà mọ́tò máa ń tẹ̀sẹ̀ lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n wọn mọ̀ sọ fún àárín ìgbà yẹn nẹ́tíwọ́ọ̀kì mi dàrú èmi tí ìmẹ̀kárí ò parí láyé yẹn fún ọdẹ lẹ́yìn ó ní mẹ́rin nígbà bí ń padà wà lọ́dún tó ń bọ̀ òun náà tó wáyé fóònù ó tún kọ́ mi kọ́ ọ̀sùn tó lè má bọ́bà wọ̀ fún èmi gángan èmi lọ sí àwọn bọ́bà pààyàn bẹ́ẹ̀ náà àwọn ọmọ ìyàtọ̀ àjọ balùwẹ̀ wọn bẹ láyé òní wọ́n pọ̀ bá wọn pọ̀ lóyìnbó wọ́n pọ̀ lọ́rùn wọ́n pọ̀ káàkiri wọ́n wà lẹ́kọ̀ọ́ tá máa tó ìdí wọn sọ yìí àbá mo parí ẹ̀dáhùn báyìí lẹ́sẹ̀ náà ti àlọ́ ìwé ìgbà bíi mo gba yìí ti káàkiri lọ ẹ̀dáhùn tí mo ṣe lá ní ìrìn lọ nínú mo gba mọ́sálásí ṣé kàpẹ̀lẹ̀ kọ́ọ́dù ní táìwò nílọ nílọ àwọn ṣe yìí kan mo lọ bọ́lọ̀ ìwọ ọlọ́run wọn nìkan graduate tó mo bẹ̀rẹ̀ ti graduate mo dọ̀dọ̀ mẹ́rin ọjọ́ bá sọ mo kú òní yìí ti ká àbùlọ́dọ̀ yẹn a sì a sì túnra rẹ̀ ọ̀pẹ̀ nígbà yẹn ní IBC mo bá IBC wọn IBC ni wọn àtàkì pè mí pé lẹ́gbọ́ àkàtà wa lọ rí wọ́n ti ní àmìlò ní graduate kò ní kárí over rí I thought it is a lẹ́tọ́rà yẹn ló wá tẹ̀sán mọ́ pé wàá graduate wọ́n láì mo graduate àfá mo graduate sọ́rọ̀ ní mo graduate mo tó lẹ́wọ́ ẹ̀sì mo tó mo graduate ṣùgbọ́n tẹ́ gbẹ́rẹ́ rí mo sun ẹkún sẹ́yìn gbẹ́rẹ́ rí lálẹ́ yìí lásìkò tó ṣẹlẹ̀ sí ni sísẹ́mù mi dàrú ìlé wálé mo wá jẹun tí ó rìn kìdìgbà tí kò sí wọ́n tuntun fún wọn lọ ni ó ṣe lóbi tó gbogbo ọdọ àwọn nǹkan yìí ó máa ń ṣẹlẹ̀ ó nídìí kó sọ̀rọ̀ ní àsìkò yìí ti káàbù ní kùránì kan jọ méjì ìwádìí ẹ̀ ọlọ́run bí n èyí wọ́n sincerely yọ àwọn tó yẹ kí n bá lọ ẹwà ìsìnkọ́ ni mo bá lọ ọ̀rọ̀ pé wọn àtètè yanjú rìsọ́ọ̀tì mi yẹn ní ọjọ́ ẹ̀rọ àìsàn àwọn ọ̀bẹ̀rẹ̀ ṣe ń bá lọ àwọn báńkì ọ̀tẹ̀ ni mo padà bá lọ mo ti kọ̀ fún ìdílé màá lọ tọ́kọ̀ ọ̀sìn yẹn ṣe. èmi ti ń bá tèmi lọ ló padà kọ̀ fúngbà òṣìṣẹ́ lọ pé tọ́lọ̀ bá rí kó lórí tí màá ti lórí ilé ọ̀tọ́ kan lò ní kárí kódà tó ń pa pé odidi of the world ṣe sẹ́mínà kan lọ́rùn yẹn kí lórí àbá nígbà tí wọ́n pè mí láì pé àbá máa bọ̀ wá sí wá kọ́ mi ṣe ọ̀rọ̀ ọbẹ̀ ni o àti bó bá sọ̀rọ̀ ọ̀rọ̀ ọbẹ̀ ni o tó <laughs> ọ̀rọ̀ àwọn tó tún fọ́ ọlọ́gbọ́n tó tún lagídí ó ẹni ọlọ́ọ̀kọ́ yẹn ẹ̀mí rẹ̀ ganu tàkà burú nìyẹn àásùrọ̀ lẹ́tọ́rọ̀ rẹ̀ ni tíṣà rẹ̀ ni sílẹ̀sì lè bẹ tíṣà rẹ̀ àwọn náà lọ àwọn ọ̀nà bẹ̀bẹ̀ àwọn ló wọ́n láti irú ẹ̀ lè tẹ̀lé ó lè jẹ́ pé ó lè jẹ́ onímọ̀lá ìjẹ̀ ni mọ́ torí ẹ̀tẹ́ ara rẹ̀ rẹ̀ fún o kódà mọ́ jẹ́ ọmọ ọkọ̀ lẹ́ẹ̀kẹ́ kódà mọ́ wà ń kọ́rọ̀ pẹ̀lú ẹ̀mọ ọ́fíìsì tí wàá bá mi lọ́fíìsì tó bá ní ọwá pé ẹ̀ńtẹ́wọ́n bá ti ẹ̀mù ni wàá bá mi sọ́ra o ẹ̀gọ́dì ní ara ń de àbò ní ipa ìlàlẹ́ ipa cpm sọ́ra o kábọ́ọ̀dù ó ti dúdú o tó jẹ́ níbo tó bá jẹ́ pọ̀ sàgbà lóní ọwá gan má dà lọ òtí mú síta mẹ́ta lẹ́yìn kan wà tó ní wọ́n fẹ́ẹ́ rí kí wọ́n fẹ́ẹ́ rí lọ́dún ní ẹ̀yin tí bá jẹ́ wọn tó kẹ́ wọ́n bọ̀ yóò ẹ̀jẹ̀ ẹ̀kọ́ tẹ́ wá ojú ẹ̀fẹ̀ yóò fi kí ni o yóò fi ọlẹ̀ mọ́ ma ìkánú wọn báwù ọmọ ọ̀sán pọ́fẹ́sọ̀ ìbáàkó lóyèdè ẹ̀ mọ́ lóyèdè lára o àwọn táwọn olóyèdè ní Ìlọrin àwọn owó àwọn lẹ́tọ́ àkàǹbẹ̀ bá ń tó lóyèdè ń olóyèdè láti torí pé ọmọ tó lóyè dé ọjọ́ nìkan tó kó ìlà gbogbo àdàbà yẹn tiẹ̀ sẹ́gbọ́n tí wọ́n sọ yé ó kó ìlà sílẹ̀ sọ́rọ̀ ọmọ àti òwèrè pẹ̀lú student irú àwọn èèyàn bá wọn níjì wọn alùpùpù irú ẹ̀ ti ṣẹlẹ̀ sẹ́yìn náà tó torí ẹ̀ dìdàkudà ó torí ẹ̀ sọ bọ́ọ̀bà máa ṣe sílẹ̀ pẹ̀lú lẹ́jọ́ra ó torí ẹ̀ ní pé wọ́n ní kárí ọba wà lọ́ọ̀ ṣẹlẹ̀ ká sọ́ra nírú ẹ̀ ní ìtò tó máa ń ṣẹlẹ̀ tó lè ṣẹlẹ̀ táwọn àtàjẹ́ student táàmù ìpè tí ṣòro bá dé fẹ́ ọlọ́run kò láàyè rẹ̀ òun ni kọjá pé sídẹ́ǹtì mi àsìkò tàbá sílẹ̀ ìdáàbà ni ó máa sàárẹ̀ mo rí bẹ̀ dáadáa tẹ́gbẹ́ mo wà náà tàbí ọmọ ṣe orúkẹ́ àwọn gbogbo gbà ní nǹkan kan ò ní ṣe láwá ti o kò sí wàhálà tọ́ba lẹ́ni tẹ́ǹtì lọ́la ní o lè jẹ́ burúkú o lè jẹ́ èṣù tọ́ba ní ọ̀tọ́ alẹ̀ ìgbàmù bẹ̀rẹ̀ ní ìkàkọ̀ òní sí lórí tọ́ba dọ̀là nǹkan ó ṣe ó lè bẹ̀rẹ̀ sẹ́lọ́ ní ibẹ̀ tẹ́ẹ̀bí ìtẹ̀ẹ̀bí ẹ̀záàmù yẹn lẹ́sẹ̀ sáwà ní bẹ́ kí ní sọ́ọ̀tì ọ̀dá kí ní sọ́ọ̀tì ọ̀dá sẹ́fà ní kó iṣẹ́ gidi lọ́jọ́ wájú àti kó scholarship àsìkò ní ọ̀nà síkì wà lọ́ọ̀nà sẹ́lẹ̀ ó lè sẹ́lẹ̀ sẹ́lọ́ ní ìrìnà àáfà mọ́ torí ẹ̀ lọ pàtẹ́wọ́ mọ́ lọ sọ òru torí ẹ mọ́ lọ ọjọ́ ìrìn kọ́ọ̀tù kọ́ọ̀tù sí mò torí ẹ̀ ọlọ́run bá ń bẹ láàyè rẹ̀ tó bá sọ̀rọ̀ ara àwọn àdánwò tó máa ń fẹlẹ̀ yẹn so nígbà míì àwọn àdánwò mi ní í ṣe pẹ̀lú àgbòyé ẹ̀sìn wa ọ̀rọ̀ jáàbù ọ̀rọ̀ ọrùn gbọ̀n ó jẹ́ pé èyí ó lẹ́ǹkà gbà láàrin student to student láàrin ìwọ táwọn non teaching staff ọbẹ̀ lọ sí clearance ìyàtọ̀já sí pé tó o bá padà parí sí nc lórí ìdíbẹ́ ìwọ ní ó jùlọ níwèé ẹ̀yìn ní àdìgí àfà lọ́tí gíníkà ọ̀fẹ́ máa fi ọgbà rẹ̀ ọ̀fẹ́ máa fi pa ọgbẹ́ nínú àfà ìlànà ṣùgbọ́n torí kò wọ́n èyí tó ń ṣe ó lè jẹ́ pé wọ́n kí ọ́ ní ìdá náà ó lè ṣó ẹ trend fún tó ń ṣe gbogbo eléyìí náà tó bá ṣẹlẹ̀ ká máa rántí àdìsí ẹ̀kan pé àwa lọ náà wọ́n máa fàdánwò kan mọ́tò rí ẹ̀ sọ pé wà wà níṣòro sẹ́ẹ̀rígbà míì nínú tó tó máa ń ṣẹlẹ̀ òun lọ̀rọ̀ abẹ́ ìsanwó skul fíìsì yes or no àtẹ̀wò mi ni mo mọ àwọn ọmọ ìyá wa méjì ọ̀rọ̀ wọn sì máa ń dóni dóni wà lọ́ọ̀yì wọ́n ní ọpọlọ púpọ̀ wọ́n ní ọpọlọ ọlọ́run fún wọn ní ọpọlọ tó jìnnà wọ́n mọ̀kẹ́ wọ́n tún mọ̀wé ibo ò lè believe pé sfc ọ̀dà ni wọ́n tó bá ń ṣe ìbòbí àwọn yunifásitì àwọn méjèèjì rà admission àìrówó school fees ìfàmọ́jẹ́ká ló ṣe admission and were even given lucrative courses. Dòdò tí wọ́n sọ̀rọ̀ ìdálẹ́ yìí tí wọ́n sọ̀rọ̀ àwọn méjèèjì òkú òní SLC ọ̀dà. Àwọn ọ̀dẹ̀ ti máa rí wọ́n ti bí àwọn ọmọ. Mọ̀dọ́gbọ́n bá kọ́dọ̀ ọ̀dọ́ níbi kò dẹ̀ tí léètì náà kàtà tí ó ti ń wà nílẹ̀ dé sìn. Ègbó ẹnu wọn dẹ̀ fún kan mí lọ. O ò lè bìlí ìpínlẹ̀ wọn ní sùkúlẹ̀ kánákà. Owó àgbẹ̀ṣẹ̀ kàfà àfẹ́fà sí i kàṣàkínní kan wọ́n wà kí ẹ̀dẹ́gbẹ̀lá ìpé wọ́n ti bọ́tà wọ́n ti bọ́tà fún orí àṣẹ. wọ́n fi wọ́n ṣe yẹ̀yẹ́ ìwọ́n lè dé sẹ́fẹ̀ẹ́ tó burú ju àwọn bá ti wé ti ọ̀dọ́ ìwọ́n dé fún ọ̀rẹ́ lẹ́wù lọ́ọ̀bà lówó san. <laughs> láti bá kú sí ọ̀rẹ́ lẹ́wù gbogbo àwọn ń kù rẹ̀ wọn bàtà sí ọ. kò tó lọ gbogbo omi tó lọ ọgbọ ọkọ lẹ́tà káàkiri owó ọ̀jáde. àbẹ́lòmíì gan wọ́n máa ń nílà kọ́ máa tọrọ owó ogorú àwọn tó bá rí báyìí odò tọ́fẹ́wọ̀ àtẹ́wò kan ní almohim ní ìparí torí àsìkò tí gbogbo àwọn nǹkan wá bẹ̀lẹ̀ àìrànwọ̀ tí nǹkan alákọ̀ọ́kọ́ àtàwọ́ kúlù

ọ bẹ́ẹ̀mú àwọn àtẹ̀wò yìí àwa ìwọ tó ń tẹ̀sí náà ní hiv ọwá ní pàtùkù ọlọ́pàá fún rẹ̀. ìdí jẹ́ pé ọlọ́run máa fi tẹ́sí ìmánì wò ìkẹta lè tọ́lọ̀ fi máa ń pa ó jẹ́ pé kan tó èèyàn fẹ́ tí ó èèyàn èèyàn fi jẹ ìyàmọ́ èyí gbogbo wa èyí tó nípa jùlọ wọ́n tẹ̀ sáwọn ànábì ọlọ́run wọ́n dúró sí tọ́lọ́run wọ́n sí tọ́lọ́run wọ́n dẹ̀ lórí ayé àtọ̀run ọlọ́run dáwà náà lórí ayé àtọ̀run subhanaka allahumma alhamdulilayi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh Blessings, the blessing of God,